tolúwa mi ò kí ni a máa ń gbá tá a máa àrèjì nínú ilé yìí ní ojoojúmọ́ tí a dẹ̀ ju àwa méjì àti àwọn ogun ọ̀run púpọ̀ àtọlọ́run lọ nínú ilé yìí kí ló need láti kó kí ló need láti kó sọnù nílé because every day la máa ń arrange àjàjà ìwọ ló máa máa halẹ̀ palẹ̀ mọ́ ló máa máa tó ló máa máa ṣe ẹrù yẹn kẹ̀dẹ̀rẹ̀ still náà a máa dàbí pé you need to adàpé nǹkan kan wà tá a need láti kó sọnù ṣé o mọ̀ pé àwọn aṣọ tó wà ní mọ́tò yẹn náà ṣé o mọ̀ pé mo kó àwọn kankan sọnù lánàá mo ní kó lọ káṣọ kan sọnù àbí. no no no no there is one blue jacket like that i throw it myself. Hmm? Okay, only a ló <laughs> How did you get there? Ah, mo tiẹ̀ ti wà lórí line ṣá. To God, mi ì mọ̀ pé mo ti line. Eh, kìlọ̀ fún bọ́dá o, orin orin kí lórúkẹ. Gbogbo wọn sápamọ́ lẹ́nu jọ́ mẹ́ta mi ì tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. Bóyá wọ́n ń wá wọn all of them wọ́n pẹ̀ bí lórí kíní yẹn àárín wọn lórí mídíà púpọ̀ to God who made me. in this house. ibo ló ń gbà wọlé mo ní dust gbà wọlé. Eh? it's not my my body don't say the bad thing to me science tó sọ ni kò sí dẹ́tì ní bọ́dì mi because I I I, I used to. It's not destiny. Eh? It's not. Mm-mm okay even when somebody is not there who is now living there that a eh, body of a because what is dead skin abi what do you call it now dead skin is a lie let's say it's a lie it's pure one i don't know it looks like spiritual to me at times i don't understand because eh, people do say that you are not the first person i understand it but even when people are not living in this house you have to clean if you clean this house and you leave it for some days you come back you have to sweep it When you come back, even when the door, when the door and the window is open, I mean it's closed. So I'm sorry. Even when it's uh, snoring outside, they even when it's snoring outside, you still find dirty. Although most of the time when it's snoring, when you close the door, you cannot find too much dirty inside. So because I'm just telling you, Neil, I don't understand even at time when you want to throw things away i i used to look at myself that's why the white people don't buy too much things it uh, get the house you understand you can see them i i know you see let me uh, you you you see that woman here that will bring you about one thousand lọ́wọ́ hold on, dáríjì mi mo dẹ̀ like obìnrin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o and now waiter, may God forgive me i don't need to hit somebody that one thousand she collected from you eh she that one thousand pains me Do you know that since we've been seeing this woman, she changed different car now. But she she never changed clothes. Since at least we have been here now for four years. I've been seeing her the, with the same set of clothes. Látọ̀dún tó ti dé bíbá. Either kò wọ tight yẹn kó dẹ̀ wọ sleeveless yẹn sí. Tó bá dẹ̀ ti jẹ́ gbà winter kó dẹ̀ fi jacket sí. Ó ti tán one jacket. And she go she dey and she have money she collect people's money like that like that and some people's money you understand not that she doesn't have money because that car tó tún gbé lẹ́nu jọ́ mẹ́ta bó tẹ̀ jẹ́ pé rent a car ni gan ohun èyí tó máa ma ni she cannot pay less than four thousand in a month on that car or two thousand plus you don't know ni no she cannot pay four thousand but she can pay like two thousand plus every month hmm? so she's not poor but she won't wash up torí ẹ̀ tó bá rí ẹ tó wọṣọ báwọn máa kàn tẹ̀ bíi wasting of money ìgbà míì gan náà ń gbà mí tó bá ti wọṣọ mí báyìí tó dẹ̀ wọ́ torí ẹ̀ tó bá ti ń ṣòwò aṣọ tí ò bá wà careful that's why some celebrity they love to they have to be faking things or else they won't get money now I tell you anyway ṣá ẹ káàbọ̀ sórí bíbá ẹ jẹ́ bá mi share ẹ show you I want to tell you guys about. Um, secret enemy. What do you say? You talking to me? No. Okay. Janimilo. Okay, you can get me. Two, uh, just give me small one. Mami said D two one. No milk. What's that? Èwo tún here? The money? Which money again? of who ṣé ti tèmi àbí tiẹ̀ wọn ò fún ẹni ṣé wọn fún ẹni for you they are sending it to you. okay ṣé plate number ló ti sè kúbẹ́ẹ̀kì tó sì mi o kí ló tún dé bóyá mistake mistake ló máa jẹ́ kò lè jẹ́ gbogbo pépé ìtànbà yìí lónìí láti ẹ̀ta rẹ̀ tí wọ́n tún increase we pay last year now wàá ti lè gbogbo àjọ ọdún méjì do you remember last year also when we wanted to pay that money I pay around um, is it April or June I pay that time that day tí mo lọ síbẹ̀ tí mo fẹ́ lọ sanwó máa yẹn I pay like eight hundred and something that day also eh? you remember and I pay for you too now yeah I pay for your driver license it's expensive oh I tell you ah <laughs> Dubai ni mo máa ń sọ pé wà expensive this place is more expensive than Dubai this place is actually more expensive than America. Eh? I don't know. Maybe I've, because I've not stayed. I'm talking to you now, baby girl. Jésù tó Yes. mi Ayọ̀mídé. Olúwarẹ̀mílẹ́kùn come. Do you this place to me is like uh, more expensive than America? Maybe because we have not tasted another state or another province in Canada. Maybe just this place. But then the according to the history, even the house in Quebec is the most most cheapest in Canada itself. Yeah? One of the one new the cheapest in wọ́n pè How do you know? They asked. we are not talking about asked. we are talking about the state the yeah. Providence some ask I mean, some asket in some states now we have some states eh we have some uh, asket in Quebec also that are very cheap that they are renting like two bedrooms six hundred you don't know but you can't come out you can't come to the city regularly like that place you you cannot get um, there is no grocery shop um even the food they always transport the food to them every week ṣé mo sọ fún ẹ rí eh, kí ni wọ́n máa ń korúkọ bẹ̀ yẹn island kìíní kan even the uh, the ticket money to that place is about two thousand plus eh? yeah. what is the essence of somebody paying two thousand plus for the ticket and then you are paying I mean if anytime you want to go out you need to go out there is no even car there but they pay there is a lot of job there I cannot live there God forbid a lot of business gbàdúmọ̀ ṣiṣẹ́ yẹn ni wọ́n sọ fún mi gbà yẹn lẹ́nìkan sọ lára àwọn patient yẹn wá lónìí téèyàn bá lè gbé mbẹ́ pé tó bá ń tẹ̀lé in fact ibẹ̀ ni mo sọ fún ẹ gbà yẹn I will talk ṣá I will talk to you later kí ló ń kó kí ló ń ṣàhán àrẹ́njì kí ló ń àrẹ́njì ọmọdé a máa tún àrẹ́njì ẹ̀ lọ́la bí I don't even know Sorry. is this place náà ní ó mú kàn sọ fún ẹni pé tó bá tún di lọ́la náà sí a máa tún rí nǹkan kí láti ẹ̀tọ́ ojoojúmọ́. jacket tó wà lórí tó wà lórí eléyìí náà nǹkan bóla lè fi sí. thank you òtútù tẹ̀ ti lọ tàbá òkè bóyá kí n dẹ̀ fucking kí n pààkì ẹ̀ kí n tó òtútù ti lọ o ṣé ti yé kí n máa gẹ̀ kí n kó àwọn ọmọ kí n kó sínú àwọn kí lorúkọ ẹ ká kó sínú luggage eh, kan hmm? because ó máa ń heavy lára àwọn hanga yóò máa bá hanga yẹn jẹ ni ó ga you know lára àwọn nǹkan téèyàn máa ń miss ní orílẹ̀-èdè nàìjíríà nìyẹn tí ó máa ń miss níbi báyìí kò sọ́gà kò sọ́mọṣẹ́ ṣé o mọ̀ pé nàìjíríà ń sìn tó bá fi sọ pé òkè o tó bá fi wọ́n máa bá a túlé ṣe lójoojúmọ́ ibi báyìí ò dẹ̀ ah oh god. Eh? I say it's not something that's bad. Azao. I say you say that uh, Nigeria is people can do for you. You know people also it, so I don't think I'm not doing it. So it's not one ṣé o mọ̀ pé àwọn kan máa ń gba ilé wọ́n máa gbà á tẹ́pẹ́ iṣẹ́ tí wọ́n kàn máa ṣe nìyẹn some people ẹ̀ ṣé o mọ̀ pé wọ́n kàn ṣé o mọ̀ pé irú àwọn tó máa wá ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn máa túlé ṣe ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìdá ìgbìngàn táwọn ọmọ ọ̀dọ̀ àwọn gbogbo kan máa you cannot trust anybody ah, kí ni kò dé lè ṣe wọn àwọn èèyàn ò lè ṣòṣì báyìí mọ́ sí wọn ò lè ṣòṣì bí ẹran oníwò mọ́ bí ti tẹ́lẹ̀ sí I tell you èyí tó ń ṣe pẹ̀lú ayé wa ń gbà yẹn <laughs> wọn ò lè ṣe mọ́ sí àfi tán wọn ò lè ṣe mọ́ kì í bí ìsọ pé bóyá àwọn àwọn èèyàn tí ń ṣe wọ́n try evil wọ́n yìí ṣe evil but they can do that bullshit again is it ṣe bí because you <laughs> you go um, oh me I don't want to talk much eh? I don't want to talk too much we talk less. Yes, good evening, everybody. Emma, má bínú pé mò ń I'm just eh, kíní I àwa use more I mean èmi àti ọmọ we are friends we are you know always together like that we always talk mo tẹ̀ sí gbàgbé mo fẹ́ sọ̀rọ̀ kí n tó di pé mo gbé wá sórí kíní àti sọ̀rọ̀ lọ kí n tó kàn so so mm, you can see the title now I say good evening everyone and uh, this is nine o'clock Canadian time uh, mi lè gbé ọ̀rọ̀ yìí sùn I want to share some things with you and I believe you are going to be blessed jẹ́ fi kọrin in the name of Jesus you won't go back the way you came in the name of Jesus you won't go back the way you came. Submit yourself to the Holy Ghost anointing is here to set you free. I'm not preaching gospel, but I want to tell you about my experience and about story, and I want to share this with you. Mi ò sọ kíní Hmm. You see, to budget jẹ́ pé o wà ní òru àbí because now some people in Nigeria now They should be around two o'clock. Nigeria time now is two o'clock. In Nigeria right now is two o'clock or two, after two, six minutes after two. In Canada it's nine o'clock, few minutes after nine. So five hours plus five hours, nine plus five, that's 12. And uh, if I, these days, even if I jot something down, after some time, I may forget about it. I may not have the seal to talk about it again. I may wave it. So bó ṣe ń mi lára báyìí ni mo ṣe fẹ́ ṣe. Bó ṣe pé ó mi lára mo kò dání, ó kàn strike mind me and mo ti a lot of things nípa kìíní. So I want to share it and I believe you are going to learn from it. So a secret enemy, secret enemy is the most dangerous enemy. Tolu plug water now give me that, that tea. What do you want? Tea, tea. Mm. Tolu ti fún mi ní drink kan mo fẹ́ fi tea omi gbóná mi fẹ́ fi suppress ẹ̀ So secret enemy, the most dangerous enemy is the one that, that is hidden, hidden enemy, secret enemy. Secret enemy the one going after you that you cannot even you can't feel it the footstep you cannot hear the footstep you can't see the shadow you can't even suspect they are very dangerous secret enemy you can also call them serpent's enemy a lot of people that eh, that enemy conquer them. A lot of people that the enemy conquer easily are those the enemy though that follow them are secret enemy. The enemy you cannot suspect at all. Enemy that they tell you they follow you, you can't see their traces. Some people when they strike them, they can recover. Some maybe ọfà tí wọ́n àmì ní tó bá ṣe tí ó bá jẹ́ pé kò bọ́ síbi tí ikú máa ti jẹ́ but majority wọ́n máa ń pààyàn wọ́n dẹ̀ máa ń ṣe búburú but I thank God for my life a lot of secret enemy I remember one thing hmm. anybody tó bá ti ń bínú sí particular people kan tí mo máa ń sọ̀rọ̀ wọn I want people not to be angry I want you to listen I remember this ní eh, nineteen ninety ìgbà tí mo fẹ́ ṣe wedding ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni tó bá ń bínú tí bá sọ̀rọ̀ yìí kó má bínú but eh, me too I'm not angry but I just feel the pain it was a uh, eh, long time ago but ẹ mọ kí pains wá sínú kò kí àwọn ọ̀tá mi máa feel pain kó máa feel pain so I want to share this so nígbà tí mo fẹ́ ṣe wedding ní MFM gbà yẹn ṣe mọ̀ pé mo sọ pé man of God great man of God yẹn that's Dr. Olukoya sọ fún mi gbà yẹn àti àwọn marriage committee wọn ní church MFM yẹn ní Ọlásùnbọ̀ please share this please tí mo ṣe sọ pé àwọn kan mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn kan i'm not talking about Wasiu Ayinde now because ẹ máa máa inú máa ń bí yín tó bá sọ nǹkan tó bá dùn yàn àwọn èèyàn tó bá téèyàn bá sọ experience ẹ̀ nǹkan táwọn èèyàn ṣe fún àwọn èèyàn ṣe ìka gan fún mi o i'm telling you wọ́n dẹ̀ ṣe ìka yẹn fún ọjọ́ pípẹ́ òun ló dùn mí jù mo dẹ̀ máa ń àṣọ ọmọ mi sí pé bullshit táwọn èèyàn máa ń ṣe yẹn wọn ò lè ṣe mọ́ because nígbà mìíràn ó máa dára kó o mọ̀yàn nígbà mìíràn ó máa dára kó o wà níta nígbà mìíràn ó máa dára kí àwọn èèyàn náà mọ̀ ẹ́ ṣó ti yé bẹ́yẹn nígbà míì ó máa dáa kójú ojú àwọn èèyàn ńláńlá kó wà lára ènìyàn because tó o bá dẹ̀ ti wá ṣe nǹkan burúkú ọwọ́ ò ní tẹ̀ ẹ́ bọ̀tọ̀ ojú tó wà lára yẹn ó dàbí security ó dàbí ká tàn mọ́lẹ̀ síyàn lára táwọn òkùnkùn bá fẹ́ wá tí wọ́n bá ti wá sí abẹ́ òkùnkùn yẹn àbí sí abẹ́ ìmọ́lẹ̀ yẹn they will be exposed. ìgbà tí mo ṣe fẹ́ ṣe wedding nígbà yẹn kẹ́ lè mọ̀ pé pásítọ̀ tí wọ́n ń pè ní àwọn pásítọ̀ wọ́n dì pẹ̀lú mi gan wọ́n bá mi jà secretly mi ò mọ̀ àwọn èèyàn ti ń ṣe ìkà ní ọjọ́ tó ti pẹ́ nítòótọ́ nítòdodo mo lè overreact ṣùgbọ́n ṣe mọ̀ pé tí àwọn èèyàn náà ò bá ṣèkà fún mi mi ò ní react rárá èmi bí mo dẹ̀ ṣe wà yìí lẹ́nìí ni mo ṣẹ̀ṣẹ̀ ń bínú kò tí ì pẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní jáhùn nígbà táwọn ọ̀tá àti àwọn ìka tó wà nínú nàìjíríà wọ́n fẹ́ ba ayé ọ̀tá mi jẹ́ tí mi ò dẹ̀ ní speakers tí mi ò ní àwọn tó máa ń jẹ́ alágbọ̀rọ̀dọ̀ fún mi no don't put me. tí mi ò ní ẹni tó máa ń jẹ́ alágbọ̀rọ̀dọ̀ fún mi àti alábàárò kọ̀ọ̀kan àti ẹni tí ó jẹ́ pé yóò máa ràn mí lọ́wọ́ yàtọ̀ sọ́lọ́run ọlọ́run is for everybody so ìgbà tí mo fẹ́ ṣe wedding yẹn mo notice pé a lot of disappointment tí èmi ò mọ̀ pé àwọn pastor ló wà behind it ní wedding yẹn nígbà yẹn 1990 kí ni mo ṣe wedding nígbà yẹn náà. number one kò ṣe pé bóyá mo disappoint wọn anybody o àwọn èèyàn yìí ló disappoint o ṣe ti understand but níbi tí èmi ò mọ̀ pé àánú òjò ló wà behind it àtàwọn pastors nígbà yẹn ó tiẹ̀ ní pásítọ̀ kan náà apart from pásítọ̀ àánú òjò tó wà ní csc gbà yẹn náà tóun náà máa ń ṣe oògùn kí lórúkọ bàbá yìí o tó jẹ́ evangelist tó máa ń tó jẹ́ evangelist tó súnra báyìí tó ṣe pẹ̀lú pastor, kí lórúkẹ kí lórúkẹ mi ìrántí bàbá yẹn mọ́ bàbá òṣì kan báyìí náà lọ́ndarí jẹ́ mi ju ah, tolúwa ni mí tí bá ti ní kó ṣe tíì fún mi lálẹ́ báyìí o ò ní jẹ́ excuse me o ò ní full cup yẹn now just make it half of the cup how many spoon ló fi sí mélòó mélòó ló fi sí mo kò fẹ́ nǹkan tó hot ní kí n tó sùn okay then so èmi ò mọ̀ pé gbogbo disappointment tó wà lẹ́yìn ìgbà tó ń ṣẹlẹ̀ gbà yẹn pàwọn ni disappointment kan tí mo kọ́kọ́ rí ṣé àmọ́ pé ẹni tí mo fẹ́ ṣe wedding pẹ̀lú yẹn ṣé pé prince the footballer kó tó di teacher footballer ni ṣòtìyẹyìn footballer ni prince ọmọ ṣítà dẹ̀ ni sùúrù lérè yàtọ̀ sí pé ó jẹ́ originally from ìjẹ̀bú rẹ́mọ that nípẹ̀rù ṣítà gangan ni wọ́n bèsì ni wọ́n ti dàgbà so ní ṣítà yẹn eh, àwọn wo ni eh, group wọn gbà set àwọn set tó wà set ṣé set ọmọkàṣì set ìsíásíà set olúmídé harris sẹ́ẹ̀tì tẹ̀sí fàtúgà tẹ̀sí ó rẹ̀ pé ó sí ní àwọn olúmìdí eh, olúmìdí àrèsì but they, are, they know each other ẹ máa gbọ́ o nígbà tí mo fẹ́ ṣe wedding yẹn ó ti need láti because people wọ́n fún mi pressure gan mo ti ní pressure nínú everywhere so I got to also forced to do the wedding ṣé mo pé mo sọ pé man of God this great man of God Pastor Olukoya said to me ní ọjọ́ yẹn lọ́hùn wọ́n ní that man is not my husband but wọ́n ti nípa mi gbàgbọ́ mi nígbà náà àti nǹkan tí mo ń là kọjá mi ò listen mi ò mi ò dá ọlọ́run lẹ́bi báyìí o mo dúpẹ́ fọlọ́run now gbàtí wọ́n fẹ́ ṣe àṣefẹ́ ṣe wedding wọ́n kọ̀ wọ́n persuade mi the marriage committee tó wà ní MFM gbà they persuaded me for the marriage not to hold I refuse I reject it I reject all possible gbogbo counseling tó ń fún mi gbogbo ọ̀rọ̀ tó ń tì mí létí gbogbo nǹkan oríṣiríṣi àtẹ̀tíjì ó sọ àtàtà àwọn marriage committee so I turn it down adé wọ́n lọ wọ́n lọ investigate wọ́n lọ wọ́n lọ inspect ilé tí a máa gbé kó tó di pé a ṣe wedding àmì lẹ́yìn tá a bá ṣe wedding tán wọ́n débẹ̀ wọ́n kàn dẹ̀ wọ́n dénú gọ́ọ̀mẹ̀ college mi mo gbé wọn dé Kétu gọ́ọ̀mẹ̀ college ṣe gbé wọn lọ sínú gọ́ọ̀mẹ̀ college pé wọ́n béèrè lọ́wọ́ mi níjọ́ náà àwọn màmá yẹn gbogbo wọn tó ń lọ agbé bọ́ọ̀sì kan báyìí lọ wọ́n níṣẹ́ ibi tí máa gbé náà retí bá ti ṣe wedding wọ́n ní you don't have a plan for your life mo ní mo ní plan but tí mo wá fẹ́ sọ lélẹ̀ ìgbà tí wọ́n wá agree pé mo máa ṣe wedding yẹn ṣe mọ̀ pé ìgbà tí wedding yẹn tí mo ti ní mo dé ṣọ́ọ̀ṣì yẹn mo rí pásọ àánú òjò yẹn ó wá ẹ má sọ pé mo tẹnu mọ́rọ̀ gan o hmm. ètò mo fẹ́ sọ lónìí mi ìsọ̀rí ìgbà tí mo ti dé ṣọ́ọ̀ṣì mountain of fire yẹn tí wọ́n ti announce orúkọ mi yẹn níbẹ̀ yẹn ẹ mọ̀ pé mo ní few days bí few days following sunday báyìí ó yọ sí ṣọ́ọ̀ṣì yẹn ni ó wá sí ṣọ́ọ̀ṣì tó wá jókòó síwájú ọ́tà ó jókòó sí ọ́tà wọn ọ̀dẹ̀ ní ọ́tà kọ̀ọ̀kan níbẹ̀ yẹn náà ju pé kọ́kàn tó ṣe àti iwájú ní ọlásìnbọ̀n gbà yẹn so a wá fẹ́ lọ sí ṣe mọ̀ pé nígbà tí wedding ti súnmọ́lé a máa lọ gba mọ́tò nísìnyí àwọn èèyàn máa lọ rẹ̀ǹtì mọ́tò ni ṣùgbọ́n ń gbà yẹn a invite ó dẹ̀ pé ta ló ta ló ń jẹ ló ń gbà yẹn tẹ̀sí fatuga kan ló ń jẹ ló ń gbà yẹn ló ṣe lọ sí olympic ó ṣó tẹ̀lé wọn lọ sí olympic ló dé owó wá àwọn fún wọn ní mọ́tò ó ń lo àwọn mọ́tò burúkú bẹ́ǹsì kan báyìí tí wọ́n pín fún wọn ń gbà yẹn tó ń gbà àṣẹ bẹ́ǹsì ni wọ́n gbà àbórà ọ̀rẹ́ lòun àti prince so àwa sọ pé mọ́tò ẹ̀ prince sọ pé mọ́tò ẹ̀ lòun máa lò ẹ máa gbọ́ o àṣẹ bí wọ́n ṣe ń dì pẹ̀lú òun ni wọ́n ń dì pẹ̀lú èmi náà àwọn èèyàn ti ṣèkà fún mi gan o bó ṣe ń dì pẹ̀lú ẹ̀ nísìnyí àti fọkàn sí pé òun máa lo mọ́tò ọ̀rẹ́ yẹn dáfù bọ́là tó rè nígbà ọ̀rẹ́ ẹ̀ ilé wọn báyìí ní ṣíṣà báyìí òun òun ilé tí wọ́n wà lọ́ọ̀kan báyìí tó bá ti wálẹ̀ bàbá yìí you know we see each other a rí ọ̀rẹ́ ẹ̀nà kí lorúkọ bọ̀dá eléyìí tó wà ní Germany àbí Belgium yẹn kẹ́sìnró yeah ọ̀rẹ́ ni òun àti kẹ́sìnró kẹ́sìnró náà they are very close friends you know so àti fọkàn òun ti gba mọ́tò yẹn èmi wá ní mọ́tò tẹ́mi fẹ́ lo mọ́tò alájà ìkan nínú àwọn fámìlì àwọn kogi kogi àǹkó alájà tó ń tẹ̀ ja you know aṣá ti lọ àbúrò mi kan àti arrange everything you know mọ́tò tèmi gbogbo mọ́tò ṣaṣà fẹ́ lò àwọn nǹkan tá a fẹ́ lò àti get everything set ṣé mọ̀ pé àwọn èèyàn dẹ̀ ń work secretly tó bá ti kú one day to the place àbí two days to that place to that day everybody disappointing wọn ò dẹ̀ sọ fún wa pé wọ́n máa disappoint tó jẹ́ pé àwọn nǹkan tí ẹ̀ nílè rí ṣe mọ́ at that moment that moment yẹn everybody including my best lady kí ọlọ́run kó bá mi foríjì Bímpé Ìrètí Adékọ́lá Ìrètí Adékọ́lá was supposed to be my best lady okay supposed to be my best lady àwọn ọmọ kan tí mo fẹ́ lò bí àtòrí ní MFM wọn kì í lo àwọn gbogbo kinní tó pọ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ tunsan and meanwhile Ìrètí now ó ń déètì ẹmọ mi ò fẹ́ sọ dé story tó gùn lọ rẹpẹtẹ ó déètì um, pásọrọtìmí olùṣeyẹ you know ìgbà tẹ́mi ti kúrò ní ṣọ́ọ̀ṣì wọn tẹ́mi ti make up mind mo ti gbàdúrà mo dẹ̀ dúró confirmation mo ti move up, pẹ̀lú ayé mi i'm not going back there so bí pé ò sọ fún mi ipò òun ò ní lè ṣe ok òun ò ní lè best mi níjọ́ yẹn aṣọ tí mo fẹ́ ta fẹ́ lò mo ti gbé lọ fún un mo kàn rí pé ṣó ti yé but at the few days bó ṣe pè mí nìyẹn pé òun máa ní location ẹ eh, understand bóun ṣe pè mí pé òun máa ní location um, um, um, tẹ̀sí fàṣẹ tẹ̀sí ni tẹ̀sí ni òun náà kò sọ pé bó ṣe di ọjọ́ yẹn àṣẹ gbogbo bá ṣe fẹ́ ṣe wedding yẹn all of them this pastor boy Anu Ojo yìí ni was working secretly to da everything ru are you getting me and ní gbogbo ìgbà yẹn náà kedere àwọn kan wà nínú ara church wa kan wà nínú chita àwọn ẹgbẹ́ yọdí àǹkò nínú the same office I àmì nínú the same chita estate tó wà ní chita yẹn ibẹ̀ ni wọ́n gbé so ibẹ̀ náà ni prince náà ń gbé ibẹ̀ náà ni màmá wà ibẹ̀ náà ni wọ́n nílé ibẹ̀ náà ṣe mọ̀ everybody ra lé síbẹ̀ yẹn so àwọn ará church wa náà wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ ọdẹ àǹkó wọ́n wà ní tẹ́ bá wọnú estate báyìí láti wájú eh, ilé tí wọ́n wà ní iwájú lọ́hùn títí wá tábà títí àwọn prince yẹn tó bá tó bá gbà bí akérèlé wọlé no ṣe yẹ wọ́n lè gba akérèlé yà wọlé sẹ́yìn ṣe mọ̀ pé ibẹ̀ ń ṣà ẹ̀hẹ́ ẹ̀ ṣàtìmọ́ so everybody were working secretly to destroy gbogbo nǹkan tá à ń ṣe lẹ́yìn ìgbà tí mo kọ̀ yes nǹkan tí mo no notice lónìí in fact mo lè gbàgbé àbúrò mi kan tó wà ní London ayọ̀ àbúrò mi kan tó wà ní London ayọ̀ ó máa da kéèyàn máa náìsì gbà mí òun ló wá àrèjì mọ́tò in fact títí di ọ̀la tá a máa ṣe wedding by. tẹ̀sí fátúgà yẹn wọn gbogbo wọn wọn ò sọ fún wa anything ẹ mọ kó di few dates to the wedding kí ẹni tó fẹ́ bet mi kó yarí everything ṣẹlẹ̀ ṣé bestman tiẹ̀ náà ṣé ta ni bestman ẹ̀ náà no bestman tiẹ̀ ò fọ́nbù àti kẹ̀ pastor tani i mean mr adébáyọ̀ kọ́ ni wọ́n ti tà náà tó jẹ́ pastor òun ni bestman prince yeah òun ló ti bẹ́ẹ̀ sẹ̀ láti ìgbà tàti tó ti ń jẹ́ bí ọ̀rẹ́ láti wà tí a ti ṣe introduction and those things. meanwhile olumide harris náà olumide harris ṣe mọ̀ pé i got to know nǹkan eh, kémi àti ibi pé káyà tirẹ̀ tí ká má close mọ́ láyé ká má close mọ́ ọlọ́run jọ má jẹ́ kémi àti ẹni tó ti kú òkú àtàlàyé òkú ìṣọ̀rẹ́ tí òun yẹ mọ̀ gbà tẹ́mi close mọ́ àánú òjò ń yẹn òun close mọ́ olúṣẹ̀yẹ ṣó ti ẹyin bẹ́yẹn ẹ mọ kó jẹ́ ọ̀rẹ́ òun òun ó fẹ́ olúṣèyẹ ṣe ti understand ó fẹ́ pásọ Rótìmí so èmi wà pẹ̀lú mo mo close mọ́ àánú òjò you understand what I mean so but nígbà tẹ́mi ti move on yẹn tẹ́mi ti move on òun sì wà pẹ̀lú olúṣèyẹ but later àwọn náà wọ́n ṣò náà later wọ́n sọ di òsínwí wọ́n sọ di ikú ẹ̀ di kíákíá ó ti yé bẹ́ẹ̀. Hmm wọn tí o tó ti yé torí ẹ̀ tá a bá bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ ẹ ń àwọn èèyàn ń ṣèkà gan all these people busy majority of gbogbo nǹkan tí a fẹ́ ṣe ní ọjọ́ yẹn majority of it ni wọ́n disappoint wa ní few minutes to to the day tó yẹ pé o ò lè rí àbúrò mi kan tó jẹ́ lára àwọn tó yẹ you know òun ló wá bẹ́ẹ̀ sí mi ọmọ yẹn kò ń ṣe ọmọ tó ga normally you when you want to bet when you your your best friend and one my best eh you want you must have something in common you understand me and my best eh you must have something in common gbogbo mi ìgbà tó ń disappoint me ọmọ yẹn in fact àbúrò mi pátápátá kan báyìí ni in fact ọmọ yẹn ṣàbúrò mi gan bí ọmọ inú ilé ìyábọ̀ ló wá ṣe bẹ sí mi ń jẹ́ náà lọ́hùn nígbà tí Bímpé disappoints disappointment ti mi pé dẹ̀ ṣe ẹ̀ náà kò ṣe ojú ẹ̀ o wọ́n sọ fún ni ó ti pẹ́ tó ti máa ń dìtẹ̀ mọ́ mi ọwọ́ tí mo ti rí láti ọwọ́ bíi thirty years náà kò tí ì pé thirty ó ti máa pé twenty something years yeah tí wọ́n bá yọ six because almost six years six bíi twenty five years ago yeah twenty five years ago thirty báwo twenty five years ago ṣé ti yẹ yín Hmm. ó kù few days nígbà tí ó kù ọ̀la kọ́ni àbọ̀túnla tẹ̀síwátúgà torí ó dà pé ó dà pé ó ti níbìkan tó ló ń gbé ó tún wá sí ṣítà àwa náà wà ní ṣítà ṣẹ́tí ọ̀nìsàn wọn ò sọ fún wa anything ìgbà tó tún wá di ti ṣọ́ọ̀ṣì gan wọ́n tún wá sọ fún wa níjọ́ yẹn nígbà tó kù few days náà wọ́n wá sọ pé wọ́n wá ní pé àwọn ní èlọ́tọ̀ wedding ní ọjọ́ wedding ní ọjọ́ wedding wa wọ́n ní a lot of wedding máa wà so wọn ò dẹ̀ nílè ṣe wedding yẹn lẹ́yọ kọ̀ọ̀kan they have to do the wedding mass wedding ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni mass wedding in fact secret enemy onímọ̀ sọ àwọn tó dangerous jù láyé ọ̀tá tó bá ní tó léwu jù òun náà ni ọ̀tá tó wà secret tó wà hidden tó ń ṣe sí ẹbí pé òun ò jà tó dẹ̀ ń ba ìjà burúkú burúkú ẹni tó bá dẹ̀ ń ṣe sí ẹbí pé òun ò jà tó ń ba ìjà gan ìdà kò ní evil mission irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kò ń ṣe pé ó ṣẹ̀wọ́n ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe on a mission on a donation on submission of something ṣótiyé kò ṣe kó ṣẹ̀wọ̀n because tó bá ṣẹ̀yìn wá tẹ̀wọ́ pé òkè o mo ti ṣe ni ìwà máa expect much from this person pé mo ṣe ni yìí náà but o ṣe they will be the one to tell you to go kò ṣe pé òkè o mo wà ń bẹ̀ yẹn nìyẹn sọ pé ń sìn o ah i want to be with me now i want to marry you and there you go àwọn ló ní kó lọ don't believe pé you are finished they finish with you they use you it is now for them to trash you you can go and then wá lọ wọ́n máa fight ẹ secretly in fact in fact in fact àwọn èèyàn wà ní orílẹ̀-èdè kì í ṣe nàìjíríà nìkan káàkiri àgbáyé tí wọ́n máa ń ṣe ìkà tó o bá lísìn sí nǹkan tí àwọn èèyàn ń ṣe fún àwọn èèyàn nígbà míì báyìí wàá tún máa wé pé òkè o olúwa mo tún dúpẹ́ wàá tún máa dúpẹ́ tiẹ̀ àwọn èèyàn wà ọ̀rọ̀ wọ́n wà ọ̀ríbù ọlọ́run ló mọ nǹkan tí wọ́n sọ fún tẹ̀sí níjọ́ yẹn lọ́hùn meanwhile a wá lọ sílé ọ ká má lọ sọ́dọ̀ Bímpé mọ́ a lọ sílé ẹmọ pé òun náà ń gbé ń ṣítà òun náà Olumide Harris ó máa wá síbẹ̀ ọ̀rẹ́ náà lòun àti Prince you know Prince ju Olumide Harris lọ but you know ngbà tó ń play kinní kan ó ní Olumide yẹn ń play baby ó ń play babies ẹ mọ̀ pé àwọn ṣítá kinní kan ń gbà yẹn ó ti yẹ yín mẹ́yìn hmm. so but they know each other because ọmọ ṣítà ni gbogbo wọn ó ti yé bẹ́yẹn wọ́n make sure pé everybody wọ́n disappoint àwọn dẹ̀ make sure in fact àwọn tá a tún pè gan láti wá ṣe mọ̀ pé former church mi tó bá ń ṣe wedding ok ẹni tó ránṣọ wedding mi ẹni tó fẹ́ ránṣọ ń gbà yẹn ẹni tó ránṣọ wedding mi kí lorúkọ ẹ̀ Tolú Tolú Oyèbádéjọ ọmọ Ifẹ̀ ṣọ́ọ̀ṣì àánú òjò náà ló wà màmá wọn wà o torí ẹ̀mí mo máa dúpẹ́ fún mo máa mo respect màmá yẹn gan and their family i respect them ọ̀dọ̀ church wọn àwọn pastor church wọn náà là ń sọ̀rọ̀ sí wọn ò ní láì kò sí wọn ṣe máa láì kẹ̀bọ̀ kó kàn nítorí pé life mi ni and one. those pastors kì í ṣe gbogbo wọn o they destroy a lot of life iná ṣe fún mi ọlọ́run ló yọ wá irú àwọn irú tó ṣe fún Bímpé yẹn ikú Bímpé yẹn ẹ ikú Bímpé yẹn kò ṣẹ̀yìn tó bá ṣẹ́tírí tára tàbá tẹ̀ fẹ́ pa tó bá dọ́dọ̀ Kristi gọ́gọ́ bí Ọlọ́run ṣe sọ fún wa bí Bíbélì ṣe sọ fún wa you should be safe but nígbà tó bá sá nínú ayé tó bá lọ sá lọ sínú ìjọ táwọn èèyàn parapọ̀ nínú ìjọ láti ba ayé ẹ jẹ́ Ọlọ́run lórí ọ̀fẹ́ larí torí ẹ̀ kan ńgbà tí mo bá ń complain ẹ mọ̀ kan tí pásọ̀ àánú òye ẹ sọ ẹ gbogbo àwọn ẹgbẹ́ yín gbogbo àwọn ẹgbẹ́ òun ti kú kì í ṣe ẹgbẹ́ mi ẹ ti understand ọjọ́ kan báyìí ṣé mọ̀ pé tẹ bá tẹ bá ti mọ gravity ogun tí èèyàn gbé tìyín tó àwọn tó ń kíyín tó máa kíyín ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹlẹ ẹ wọn ti ti mo rí nípa máa yẹn ni pé nígbà tó tó stage kan ẹ ní àánú òjò mi ní bá àánú òjò sọ̀rọ̀ báyìí kó ní sísá bọ́lá ẹ ń pray fún yín ẹ pẹ̀lẹ́ kọ́lọ́run gbọ́ ti yín kọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún yín kọ́lọ́run ṣe kinní kan fún yín ẹ mọ kéèyàn gbàdúrà gangan fún yín no no no kó bá ìṣù ṣe rí ọ̀tá tó máa ń borí èèyàn tó máa fìyà jẹyàn lọ́jọ́ pípẹ́ tó bá wà nínú ogun tó wà nínú ogun tó ń bá nǹkan kan pò tó ti pẹ́ tó gbàdúrà gbàdúrà tó gbọgba ìyànjú lóríṣiríṣi you try your best and the problem is ó dàbí kó le kò change check your surrounding àwọn tí ò yẹ kó suspect yẹn start looking at them start looking wo bẹ̀rẹ̀ sí ń wò wọ́n pẹ̀lú ojú ìyanu pẹ̀lú ojú suspect ò ń gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá ṣe wàhálà títí tó gbàdúrà dáadáa tó gun ayé ẹ̀ dàbí ó dà pé ó ń rí the same problem tẹ́lẹ̀ bá lọ eléyà wá eléyà bá lọ eléyà wá problem kan lọ wọ́n á dẹ̀ máa pè fún ẹ ní ogun ṣẹ́ẹ̀kì àwọn tí ò yẹ kó o suspect yẹn wò wọ́n dáadáa they may be the problem they may be your problem tí wọ́n ń pè ní kíní tó ń fara ròyìn mo mà fara ro má nìyí o because I have a forgiving spirit many times I forgiven them you understand me even when I go away tí mi ò lọ tí mo kàn lọ tí mo gbàgbé wọn he tell me he follow me bọ́bá to bọ́bá I never knew people following me up and down ó ń tẹ̀lé mi kiri bọ́mbà tó bọ́mbà. ọ̀tá tí ò mọ̀ gbogbo àwọn tó fẹ́ fún wa ní mọ́tò tán ó mà ti rẹ̀ pé tó bá ku a day or two days tó máa fi ṣe wedding wàá gbé mọ́tò yẹn wọ́n á decorate ẹ̀ wọ́n á clean ẹ̀ gbogbo nǹkan ẹ̀tọ́ ní sàn ló bá ku ọjọ́ tí bí Olúmídé no tẹ̀sífàtúgà bó ti sẹ́ pé òun bọ̀ ń sìn o àbáṣe ah, báṣe gbúrú ẹ̀ mọ́ bí prince ṣe pé tí ò wà mọ́ táàrí mọ́ nìyí ẹ bèè lọ́wọ́ ẹ̀ bóyá ó gbé mọ́tò wá tí n bá rí mi lè dá mo mọ̀ nísìnyí bọ̀ mo ṣàmọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ dé pẹ̀lú wọn gbà ó lọ wọn lọ gbá bọ́ọ̀lù gbóná lọ ń gbà mí ìrántí ìlú tàn bọ̀ wọ́n ṣàwìn ní ń gbà yẹn wọn bóyá mi mọ̀ bóyá wọ́n gba final bóyá wọ́n fa bọ̀ mo ṣàmọ̀ pé wọ́n fún wọn ní owó kan tí ó wà ń gbà yẹn gbà wọ́n ṣàfún wọn ní gift ń gbà yẹn no and has money ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé àwọn kẹ̀dẹ̀ rí àwọn fọ́dà àwọn lọ fọ́dà education wọn ní òṣèlè gbá bọ́ọ̀lù ní prince òṣèlè continue láti gbá bọ́ọ̀lù but all of them gbogbo wọn yẹn they all play for wọ́n ti play ní local kó tó di pé wọ́n di international footballer ṣe ti understand torí ẹ̀ náà prince gan physical and net ló ṣe títí dọ̀la hmm. tó kọ ní school tó wà yẹn náà kò dàbí footballer ó ti yẹ yín physical and net ló ṣe ṣe ti understand mass production ni ó ní àwọn kan tó ń ṣà pẹ̀lú wedding fún mi níjọ́ ẹ lọ́hùn kì í ṣe irú wedding tí mo believe pé mo fẹ́ ṣe ni mo wá ṣe yẹn wọ́n ṣa àwọn èèyàn tẹ́ bá rí wọ́n ṣe ṣa àwọn èèyàn pẹ̀lú mi ẹ̀zálè bọ́n ṣe ń ṣe fún mi lórí social media yìí àwọn tí ò wọ́ tó ń bìlí pé mi ò fojú commonize anybody o but ó máa rí tí wàá fi mọ̀ pé wàá máa fi pé ó ṣayé wá n tó ń ṣe fún ẹ nìyẹn hmm, àwọn àjálẹ̀ pásítọ̀. bí n pé ìrètí tó disappoint ní ọjọ́ náà lọ́hùn kò ṣẹ̀yìn wọn kò ṣẹ̀yìn àánú òjò yẹn tó bá ti sọ fún olùṣeyẹ pàṣẹ olùṣeyẹ ìyẹn máa kọńtíròlù ìyẹn máa kọńtírò bí n pé ní ìrètí ló bá tán a máa sọ pé sísá bọ́lá máa fẹ́ ṣe wẹ́dì ó fẹ́ ṣe kinní kan tọ́nu ẹ̀ dáhùn ògbúdọ̀ gbé ògbúdọ̀ ògbúdọ̀ lọ èyí tó ń pè ní olùṣẹ́ yẹn máa sọ̀rọ̀ fast fast bá ń gbà yẹn a máa sọ̀rọ̀ fast fast ògbúdọ̀ lọ kò dẹ̀ lẹ́nu yẹn náà fẹ́ o wọ́n kàn wí pé owó wà lọ́wọ́ ẹ̀gbá náà kọ́kàn jẹ́ sáyé ni ó wá ṣe tán lòun gbé lọ sọ́dọ̀ bàbá olú òun gbé lọ sọ́dọ̀ bàbá olùṣẹ́ yẹn bàbá olùṣẹ́ yẹn wá sọ pé kò lẹ́mìí gígùn kò lẹ́mí gígùn ó wá ní kó gbilẹ sẹ́gbẹ̀ ó ní kó eh, bíi pé ò ní ní ẹ̀mí gígùn abẹni tó ń lo iṣẹ́ fún tó ń jẹ́ pé wọ́n ń tẹ̀lé àwọn èèyàn kan in fact tó bá jẹ́ wípé nígbà yẹn tí ò tọ́nu wedding yẹn dáhùn tó bá wá sẹ́mẹ̀fẹ̀m tó náà bẹ̀rẹ̀ sí wá sẹ́mẹ̀fẹ̀m tó tẹra mádùúrà tí wọn sọ di Jesus baby tí wọn ò sọ di on serious element tí wọn sọ di lọ́fà lọ́f Tokyo tí wọ́n mọ̀ pé wọn ò ní gbé ẹ débi kankan come and marry husband and wife ìrìn àjò yẹn lè má dàrú in ti disappointment ńlá tí wọ́n fún bí pé ìrètí ó pẹ̀lú nǹkan tó jẹ́ kó ní short life I tell you láti ìgbà tí wọ́n ti fún ní disappointment yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ̀nran ni bí n tí ò ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń ṣe oúnjẹ tó lòun ò fẹ́ jẹ ó bẹ̀rẹ̀ sí ń jẹ by fire by force ó wá kó sọ́wọ́ inspector pẹ́pẹ́yẹ tí ń ṣe ọlọ́pàá ó lọ fẹ́ ọlọ́pàá Lawal ló lọ fẹ́ ọlọ́pàá yẹn níbi tó ti ó wọ tight torí gbà yẹn ó máa ní ó máa ń láìkí tight ẹ mọ̀ pé ó ní mọ́zù ó ní mọ́zù ó wà físíkì ẹ̀ strong ó strong gan-an jalopy mọ́tò tí àlòkù tí kọ́dìrì yín ká kọ́dìrì ló yẹn tó gbé fún ló fẹ́ repo sí ọlọ́pàá yẹn náà wọ́n bẹ̀ yẹn náà sí ni lẹ́yìn tí wọ́n bá ti fi ẹ́ lẹ̀ náà bí mr akewọ̀nà ṣe rí àwọn pásọ̀ burúkú yìí anybody tó bá ga nínú ayé tó lè jẹ́ kí o sọ̀rọ̀ tí wọ́n máa gbóhùn ẹ lókè tí wàá lè ṣàlàyé táṣì wọn máa tí wọn ò ní jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ ẹ is a tactics lawal tí wọ́n lọ bẹ̀ sí gbà yẹn lọ́hùn muslim ni so wọ́n lè sọ fún mi pé ẹ ó ba slide kò serious nípa spiritual life ẹ̀ àwọn tó dẹ̀ yẹ kó guide ẹ̀ nípa spiritual life ẹ̀ yẹn àwọn ló disappoint ẹ̀ but nítorí pé kọ̀rọ̀ ọba lè dùn lẹ́nu àwọn tó disappoint ẹ̀ wọ́n ti àwọn èèyàn sí wọ́n ti set ẹ̀ up láti lè sọ pé ṣe ló ba slide ṣé ló lọ ṣe nǹkan ẹ̀ṣẹ̀ ṣé lọ ṣe báyìí ṣé lọ ṣe báyìí because they have to àwọn náà máa wá nǹkan tó máa fi package ara wọn. ọ̀tá tó ń tẹ̀lé ẹ tó mọ̀ I know definitely ngbà tí àánú òjò tó ti ṣe yan wọn mo ti mọ̀ pé ọ̀tá ni but mo wá rò pé ah it's one of those things ó ti yé but it's not one of those things tó bá yẹ pé ó kàn ṣèkà fún mi bẹ́ẹ̀ yẹn ó jẹ́ mi mo ṣoore fún wọn bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ owó tó wá dìjà láàrin wa ó promise kò fẹ́ ó fail mo dẹ̀ ti wá move on pẹ̀lú mi nìyẹn tí o bá ní mission bad mission tó bìlí pé iṣẹ́ tó ń ṣe yẹn òun fẹ́ máa guide ẹ̀ òun fẹ́ máa protect òun náà ò ní máa tẹ̀lé mi káàkiri torí tèmi bá bá yàn jà ń sìn ó ti tọ́ tí ìbá jẹ́ pé bóyá ó di ọ̀rọ̀ station tó sọ pé wálé ní síkọ́ọ̀tù wá lọ́la èwo làbúrò máa lọ wádìí èèyàn káàkiri bí àwọn èèyàn tó ń jà lórí Facebook yìí of course gbà tí wọ́n kọ́kọ́ wá ń gbà yín náà tó ń wá bẹ̀ mí irú ọmọ èyí tó rán wedding gown mi Tolú Oyèbádéjọ ọmọ Ifẹ̀ yẹn hmm. ó ti ẹ̀yẹ mi gbà yẹn ó yẹ gbogbo àwọn Ifẹ̀ àwọn ló lọ sọ́dọ̀ ẹ sáfọ́ọ̀dù lórí Facebook ó ti yé mi kúkọ ogunlé fípínlẹ ò bá pààyàn tó di olè ríyàn mú ọmọ Ifẹ̀ náà ni àwọn Oyèbádéjọ Ifẹ̀ ni wọn àwọn Yíkẹ́mi náà Ẹgbẹ́yọdé Ifẹ̀ náà ni wọn Ifẹ̀ yìí nìkan. Mm. èmi mọ̀ pé there is fight because owó ti díjà wa mo dẹ̀ ti move on nìyẹn and forgiving people mi ìpadà lọ́wọ́ ayín pé òkè mo rí yín o mo tún wá fẹ́ pé mo fẹ́ lọ́ọ́ máa wò yín mo ti move on nìyẹn mo ti move on totally pẹ̀lú ayé mi mi ìwẹ̀ yìí mọ́ mi ò wò bóyá nìkan ṣe but these people follow you why táwọn èèyàn tó pé ìwọ ló disappoint náà kí ló tún máa padà wá bá fún kò dẹ̀ ṣe pé oníkankan fi wọ́n ṣe àwọn tó dẹ̀ tún gbé sílẹ̀ náà kò ṣe pé oníkankan fi wọ́n ṣe you did that to many people àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn spiritualist náà ni wọ́n ọ̀kọ́tì people systematically tí wọ́n ń tọ̀ wọ́ kó tó di pé àwọn èèyàn ya ẹ̀hànà nísìn sínú ayé tí wọ́n fi èèyàn ṣe ètùtù owó tó máa pa wọ́n sọ̀rùn sọ́dínlẹ̀ tẹ́nìkan bá lọ rìnrìn kùnrin àbí tán lọ ti you know anyway ọ̀tá tó burú jù òun náà ni ọ̀tá tó tẹ̀lé kẹ́kẹ́lẹ́ tó mọ̀ pé ọ̀tá ni ẹni tí ọ̀tá bẹ́ẹ̀ bá ń jà lù tọ́ra àwọ̀ gbàdúrà fún mi gbogbo àwọn tó ń tẹ̀lé mi ti mi ò gbẹ́sẹ̀ wọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi ẹni tó ń jà mí lógun tí mi ò fura sí ọlọ́run bá mi tú wọn láṣìírí kó tó pẹ́ jù. ẹni tó bá ń jà ìlógun tó fura sí ó fẹ́ fi àyànmọ́ ẹ̀ ṣòfò ni o ẹni tó bá ń jà ìlógun tó tó ti rò pé o ṣẹ̀ tó rò pé òun ló ṣẹ̀ kò yẹ kó gbọ́wọ́ tó ti rò pé kó lè ṣe ká fún mi torí pé mi ò ṣe òun ló ṣẹ̀ àwọn èèyàn tún dangerous bàjẹ́ bàjẹ́. àwọn tó ń tẹ̀lé mi tí mi ò gbẹ́sẹ̀ wọn ẹni jà mí lógun tí mi ò mọ̀ ẹni ṣèkà fún mi tí mi ò fura sí ọlọ́run bá mi finá gbaṣọ lára wọn tí wọ́n yàmàyàmà olúwa àánú òjò má tẹ̀lé mi lọ́jọ́ tó pẹ́ o nineteen ninety something tí mo ṣe ìyàwó ní mfm yẹn mass wedding tí mo ṣe yẹn ó ní wọ́n particular wọ́n kó oríṣiríṣi àwọn èèyàn tó wà disables bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n kó wa papọ̀ ipa máa ṣe wedding wọ́n á wò pé tó bá tiẹ̀ ṣe wedding yẹn fún wa bíi twenty twenty minutes kan ṣe lọ́tọ̀ọ̀tọ̀ we try to we are bèrè bẹ́ẹ̀ yẹn wọ́n ní kò possible mi ò rántí eh, pásọ̀ tó officiate torí pásọ̀ Olúkọ̀yà kọ́ ló officiate wọ́n wà ní ṣọ́ọ̀ṣì ìkéèmọ̀ lè ṣé wọ́n wá bless wa ṣá lẹ́yìn tán so tán ṣe tán ṣe officiate tí àwọn pásọ̀ yẹn officiate tán he came out later ní olùkọ́ ní OMFM yẹn bó ṣe react ní ọjọ́ yẹn náà lọ́hùn to God who made me ó lè pẹ̀lú pé bó ṣe bá mi sọ̀rọ̀ tí mi ò dáhùn yẹn ó lè pẹ̀lú bí wọ́n ṣe react àti bí nǹkan tí àánú òjò wa tún sọ fún wọn létà bóyá ó try láti win ní mind wọn ó lè purọ́ mọ́ wọn pé kò ní sùúrù ni òun fẹ́ fẹ́ ni kò ní mi fẹ́ o kò dẹ̀ lẹ́nìbọ̀dì fẹ́ torí ó de àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́lẹ̀ tí wọ́n ní ṣé tó bá de ọ̀tá mi mọ́lẹ̀ láti gbà yẹn mọ̀ báwo láyé mi máa ti rí tí wọ́n bá ní stress continuously bó ṣe di àwọn mímọ́lẹ̀ wọ́n máa ti ṣán kú dànù tí ìpọ́njú àti ìṣòro bá pọ̀jù ó máa ń pààyàn lọ́mọdé ìlú Canada àti ìlú òyìnbó ń sìn ní Canada àti America wàá ṣiṣẹ́ dáadáa wàá gbó sára o ìlìtọ̀ ẹ́ ṣùgbọ́n àwọn tó bá tún tó tàìmù kan náà wàá tún máa jọrọ pé ah, wọ́n gbó sára nǹkan kan bẹ́ẹ̀ tó ló máa ṣiṣẹ́ you know wọ́n ṣiṣẹ́ wọ́n fàṣẹ gan ní Canada àti America you know they work more than other country bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ju London lọ yes but wọ́n jà mí Ogun. ẹ wo disappoint ọ̀rọ̀ tí mo rọra sọ fún yín sí pé ó kù ọ̀la kí wedding kú ókè ká ní wedding ni? today is Friday let's say tomorrow ká sọ pé wedding ọjọ́ ọjọ́ Sunday ni wedding wa ni wọ́n máa gbé mọ́tò wá lọ́la at least latest tó bá mẹ́ni yẹn ó gbúdọ̀ gbé mọ́tò yẹn wá wọ́n ti clean wọ́n máa decorate ẹ̀ tí wọ́n bá dẹ̀ gbé wá lálẹ́ tí wọ́n bá dẹ̀ gbé wá lọ́jọ́ yẹn wọ́n gbé wá ní ìdájí kùtùkùtù tí ó bá yẹ pé wedding gan ó máa tó bíi ten or tó máa i mean ó máa tó bíi twelve ni ṣé ti yé they have to do it kó má bàa sí lateness ní alẹ́ àbí ní ìdájí kùtùkùtù wọ́n á ti gbé mọ́tò yẹn dé bó ṣe pè báyìí ó sọ fún wa lọ́jọ́ pé kó kú ọ̀la báyìí ó sọ fún wa pé òun bọ̀ la bá pè ní o bá gbé kọ́ọ̀lù mọ́. ṣé ó nítorí iṣẹ́ mọ́ gbà yẹn ó dàbí pé kò tí ì sí fóònù but láìláì wà àti sẹ́lúlà táwọn máa ń lò wọ́n ní sẹ́lúlà báyìí ń gbà yẹn ṣe mọ̀ sẹ́lúlà àwọn big boys nígbà yẹn wọ́n máa lo sẹ́lúlà so àti láìláì àwa a lo láìláì. Mm. tẹ̀sùfátúgà kò máa gbé mọ́tò wá o gbogbo àwọn tí tọ̀dọ̀ wa náà wọ́n máa gbé wá o tí tèmi náà wọ́n gbé wá o àṣàwọn tó ń ṣe síkírìtì bọ̀tì bestman ti bàbá ẹ ti prince ìyẹn ò disappoint torí pé ọ̀rẹ́ ni wọ́n wọ́n jọjọ wà ní ibì kan ni ṣùgbọ́n gbogbo àwọn tó wà ní èkó yẹn gbogbo ibi táwa ń dé táàmù ẹ̀ pé àwọn ọ̀tá ń tẹ̀lé wa kiri yẹn gbogbo ìpátá ni wọ́n disappoint mélòó mo fẹ́ kàlẹ́ yẹn adípele débi plate tán fẹ́ fi sáàfù oúnjẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àti àti búùkù kẹ́tìrà tó fẹ́ mm, mm, àwọn ẹni tó máa kó tó máa decorate àti plate tó máa kó wá ṣé ti yé yín bó ṣe sọ pé àwọn plate yẹn kọ́ wọ́n ṣe wọ́n pé wọ́n ti wá búùkù ẹ̀ pé wọ́n ti gbà pòun ò mọ̀ wọ́n ṣe yọ àwọn nǹkan kan kúrò tẹ́ǹgọ̀ pa ń so à ń tó ń jẹ <laughs> àti ike àti àwo àti àwọn láfisáàfù <laughs> ní ọjọ́ náà lọ́hùn wọ́n ṣàṣe yamayama just for me to be disgraced what a wicked war. anyway ẹ mọ̀ nǹkan ọ̀rọ̀ tá ń sọ lórí social media yìí lónìí àwọn èèyàn náà lára àwọn tí ara ń ta náà wọn ò fẹ́ kọ́rọ̀ trend wọn ò fẹ́ kí n trend mọ́ torí pé n tó ń ṣe níjọ́ tí wọ́n rìn òpó ilé ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mọ̀ àṣírí wọn ti tú iṣẹ́ ìtàṣírí èèyàn bá dẹ̀ ti tú kó kàn rọra pẹ̀pì kó dẹ̀ mélò wọ́n á sì máa sapá wọ́n máa sagbára táwọn èèyàn báyìí ń sagbára nínú ìwà ìkà ṣíṣe á máa jẹ́ káṣírí wọn tú sí á sì máa jẹ́ kó máa ṣe lẹ́yà sí ṣùgbọ́n ẹlẹ́yà yẹn bó ti jẹ́ pé wọ́n sọ wọ́n ní nǹkan tá a lè ṣe náà ni pé a máa kọ́ ọ̀bẹ ni a máa ṣe a máa silence permanently àníjẹ́ yẹn trend oh ọ̀rọ̀ tó bá ti dé tí èèyàn mẹ́wàá kò trend báwo ọ̀rọ̀ yẹn gan trend ju bá ṣe rò lọ ṣùgbọ́n <laughs> ẹ tí mà lá ẹni tó gbé umbrella ni kò tí ì mọ̀ pẹ́rù ńlá lòún gbé ó dalẹ̀ wàá mọ̀ pé tó bá fẹ́ sùn àwọn ibì kan wà tó bá fẹ́ wọlé ó lè ta umbrella sókè bẹ́yẹn kó gbé dání títí alẹ́ ó ti yé ẹrù ni tó bá di lálẹ́ tó bá gbé fọ̀sọ̀mù táwa mọ̀ pẹ́rù ni. Mm. I just imagine everything was frustrated. Everything was frustrated. I tell you, everything about the wedding was frustrated. <laughs> I remember ẹni tó wedding gown gan tí wọ́n rán àti wá sọ pé bá a ṣe fẹ́ kí wedding gown yẹn yẹn anyway àti wedding gown náà ò tiẹ̀ ní complain púpọ̀ hmm. torí tolú ń tiẹ̀ ọ̀dán tolú oyè bá dé jọ òun náà àwọn ọmọ ẹ náà máa ti òun náà máa lè wọ́n máa lè fẹ́ di grandma báyìí àbí kò tẹ̀ di grandma ìyàwó àwọn ará nkọrin pinni àwọn kàlábá kàlábá náà lọkọ ẹ kàlábá ni ẹni tó bímọ fún tẹ́lẹ̀ yóò dà kó divorce ọkọ ah, yẹn náà di pastor oṣooṣi kàlábá báyìí four one nine. ṣé mo pé ní cac wọn ní wọn kì í ṣe wedding wọn kì í foyún ṣe wedding tólú foyún ṣe wedding àánú òjò dẹ officiate ó dẹ ṣe fún un àánú òjò ṣèkà fún mi gan o torí ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà mo láìka àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń sọ àwọn ọmọ kò jéèyàn tó máa ń sọ di ọmọ tó jéèyàn bẹ́ẹ̀ ni àwọn kan wà tí wọ́n bá ti dá orúkọ bàbá ẹ̀ mọ̀ wọ́n bìlì pé òun ẹ̀ ògbúdọ̀ dùn láwùjọ God bless Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Hmm. àwọn kan ò kí lè wọn ò lè make àwọn èèyàn tó bá rẹni tó fẹ́ make yẹn gan tọ́lọ́run bá tiẹ̀ tún sọ pé òun fẹ́ gbé wá sókè wọ́n á make sure pé wọ́n gba wálẹ̀ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn olórí àti àwọn èèyàn tó bá ń gbéyàn sókè tẹ́ bá ti nọ́tìsì àwọn èèyàn tó máa ń fẹ́ gbàyàn wálẹ̀ lára yín tẹ́yìn dẹ̀ ti gbé sókè ẹ gbá padà wá sílẹ̀. Mm. àwọn mi ò kì í fẹ́ anybody tí orúkọ wọn wọn ò dẹ̀ mọ́ pé orúkọ wọn tí wọ́n bá tí wọ́n rí lókè tí wọ́n rí lókè that name just build one day ọlọ́run orúkọ yẹn wọn ò gbé wá látọ̀run ilé ayé yìí ni àwọn kan wò pé òkè o àwa náà ti ga kárìnká pọ̀ yíyẹ ló máa ń yẹni ẹ má jẹ́ ká sọra wa di pé a kàn fẹ́ dáyín a fẹ́ káwọn tó ṣoríire pọ̀ a fẹ́ káwọn onínira pọ̀ jù láwùjọ it's not a good thing hmm. àwọn tó bá dẹ̀ ń ṣèkà yìí àwọn tó bá ṣoore fún wọn náà máa ń ṣèkà fún o wọn ò mọ oore kọ́bọ̀ hmm. secret enemy hidden enemy àánú òjò bá mi jà for long time mi ò mọ̀ ìrètí yẹn nígbà yẹn ìgbà tí mo ti ń sọ fún pé kó kúrò níbẹ̀ yẹn pé ara ara ń fún mi mo ní mo láàlá pé wọ́n ní scientist làwọn eléyìí yíyà mi ìgbàgbé àlá yẹn àlá yẹn ti fẹ́ wọ àlá yẹn sìn ninety àlá yẹn ti pé thirty years tí mo ti láàlá pé àánú òjò ṣe scientist èmi ò dẹ̀ mọ science mi ò mọ science nígbà yẹn lọ́hùn àbúrò mi kan wà tí a máa ń lọ sí church together science student ni mercy ló lóun fẹ́ lọ ṣe ń gbà yẹn ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ mercy ní ui kó tó kó tó kúrò ń bẹ̀ àjọjọ́ ń lọ church ní Bímbọ́ mo wá pè níjọ kan mo ní tell me about mo ní. Ni mo ní just tell me about scientist but ọlọ́run ẹ̀mí mímọ́ tó fẹ́ interpret ọ̀rọ̀ yẹn fún mi directly ó kàn sọ fún mi ní mo ní please can you tell me more about mo ní can you tell me mo ní you a science student mo ní can you please tell me about science ó ní yes ó ní mo ní scientist mo ní mi ì sọ pé science mo ní about scientist bí ọlọ́run ṣe bí ẹ̀mí mọ́ ṣe pé fún mi lè yẹ kí kò pé fún mi ní science scientist You know what is meaning of scientists only uh, only scientists are people who need only they make use of things only but when they hold something when that thing is good for them they hold it when it's no longer good I be tán bá offload gbogbo nǹkan only they will throw it away But you saw by over fẹ́ máa no no no it's okay it's okay it's okay ní tó kàn ṣẹlẹ̀ kàn yé mi nìyẹn eh, ok tí wọ́n bá ti rí nǹkan tó má dẹ̀ tẹ̀ àwọn ló tẹ̀ nǹkan nínú ẹ̀tàn náà ló tàn wọ́n kàn tó bá ti dà pé kò useful mọ́ tán tún rí mi tó wá wọ́n kàn ju ẹ̀sọ́ nù. mo ní òkè scientist ọlọ́run gbọ́ mi ìgbàgbé thirty years ago ni mo lálàá yẹn àbí thirty one years ago because ó dà pé nineteen ninety three ni àlá mo lá and we are in two thousand and twenty four báyìí nineteen ninety three ni àlá mo lá so. Mm. mi lè sọ as at bíi two thousand and some years ago ọdún o bímbọ yẹn ti ń ṣe báǹkì ń gbà yẹn mo kọ̀ rí pé nígbà tó yá náà lòun náà bá di ọ̀tá mi ló bá ń ṣe yàmàyàmà káàkiri kò ṣe yàmàyàmà like tó bá pè mí sáì wọn lélẹ̀ tán bá pè mí àwọn ló máa wá bọ́n ṣe pè mí àà ah, sista Bọ́lá wọ́n lẹ ti mari ah, congratulation ẹ ti bímọ so táyé ọmọkùnrin yẹn gan bá da wọ́n lè fẹ́ bàjẹ́ kan bá lè sọ pé ẹni tó fẹ́ ó kéré sí wọn gbogbo tó bá ṣe wọ́n fẹ́ máa bàjẹ́ kan bá lè sọ pé you are superior i mean they are superior than you whatever you do they want to spoil it gbogbo tó bá ṣe wọ́n fẹ́ frustrate wọn lé kan bá lè sọ pé ojú rere ò sí lọ́dọ̀ ẹ̀. Hmm fúnra wọn náà bàjẹ́ o face to face ni o ń ṣe spiritual ẹni tó máa tẹ̀lé yàn mo wà ní South Africa mi ò mọ̀ pé ọlọ́run ilé ni màá rí gbọ́ màá tún máa pe ẹ pẹ̀lẹ́ yẹ́sà yẹ́sà ó set bàbá ọmọ mi kò sí tú tí òfin pa kó tó kú honestly speaking àná òjò délé òjò tó ń wá sílé wa tó máa ṣe bí tó wá di ọ̀rẹ́ tó tún fẹ́ di godfather fún bàbá ọmọ mi tó wá di kò ṣẹ̀yìn àná kò ṣẹyìn ẹ àánú òjò tó mo wà ní South Africa tó wà pé tí n bá máa kò fẹ́ kí n ní ìwé ìlú kankan ó bìrì pé tí n bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà owó òun ka mi ìgbà tó bá ti wò òun ló máa fi ara òun ṣètùtù àwọn èèyàn tó ń ṣètùtù wà nínú àwọn pásítọ̀ tó ń fèèyàn ṣe tó bá ti ń sọ̀rọ̀ wọ́n máa gàǹgẹ̀ lórí Facebook mo fẹ́ wá sí Nàìjíríà tí n bá ti wá tó bá ti bí ìyá ẹ̀ dáadáa kọ́ máa challenge mi ẹni ṣoríire gbogbo wẹ́ẹ̀dì gbogbo tá ń ṣe tí tí mo fi dé ìlú tí mo tún fi dé tí gbogbo nǹkan táwọn olórin ṣe yẹn náà làwọn náà ń ṣe títí wọn bí olórin ṣe ń ṣe tiwọn tí gbogbo àwọn tọwọgbọn náà ṣe títí wọn bọ́ọ̀tì fọ́nìtì ni pé kó sá lọ síbi tó ti bìlì pé wọ́n máa gbà kó jáwọn kan ló bá máa rákò mọ́ ẹ lórí orí fámilọ́ọ̀ni o ẹyọ ọrùn dùn ẹ lọ́la o tó jẹ́ pé tó bá rí pé orí ló ń dì mú wọ́n á tún sáré fọ́gi mọ́ lẹ́yìn tó bá tún ṣe yé ẹyin mi ẹyin mi wọ́n á tún sáré wọ́n tún gun lábẹ́ lẹ́nu yé ẹnu wicked kán bá lè máa fẹ́ ṣe business gbogbo yín lè máa jèrè ṣe ọwọ́ yín lágbára ọlọ́run mo rí sí yẹn mo wà lórí bẹ́ẹ̀dì mo fẹ́ sùn and I was that was recording back my brain was try to rewind it, the scene. And I said, let me share it with you. Ìgbà tí mi ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ ń gbà yẹn. Tó bá yẹ pé ó gbọ́ tó kúrò ní ọ̀dọ̀ wọn gbà yẹn. Òun ló máa disappoint wọn wọn ò ní disappoint ẹ̀. Bẹ́ẹ̀ni. Ní ìgbà tí ibi tí wọ́n wá burú síṣẹ́ jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún yín. Àwọn pásítọ̀ ibi yìí wọ́n máa ń burú àwọn tó bá ti jẹ́ ti bí nínú wọn kì í ṣe gbogbo pásítọ̀. in fact àwọn pásítọ̀ kan tún wà tó yẹ pé wọ́n á fẹ́ ṣe dáadáa láyé wọn torí pé wọ́n ń ṣe dáadáa wọ́n á dẹ̀ fẹ́ máa ṣe dáadáa fáwọn èèyàn àwọn tó ń ṣe burúkú yẹn á tún máa compulsory evil fún wọn láti ṣe. ìgbà tí wọ́n ní tí Olúṣèyẹ gbé Bímpé lọ sọ́dọ̀. So bàbá olùsẹyẹ that pastor Rotimi ọmọ olùsẹyẹ general superintendent CAC nígbà yẹn ìgbà tí Rotimi ọmọ ẹ̀ tó gbé Bímpé Ìrètí lọ sọ́dọ̀ bàbá yẹn bàbá ti sọ fún pé kò gbúdọ̀ fẹ́ o ṣòtìyé bọ́tún gbogbo gbà yẹn òyìn gbowó Bímpé òyìn jẹ oúnjẹ Bímpé gbogbo nǹkan tó bá nìyí òyìn máa gbà lọ Bímpé Bímpé ìmọ̀ máa so oúnjẹ fún òyìn máa máa ṣe bíi pé ìnáwó òun ti nífìyànsí títí òun kẹ̀dẹ̀ rèé fi lọ ní ó ti ní ọmọ ṣọ́ọ̀ṣì kan tó jẹ́ pé bàbá ẹ̀ náà ní ṣọ́ọ̀ṣì náà kò ní ṣọ́ọ̀ṣì bàbá ẹ̀ kọ́ ilé sí kò jìnnà sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ọlọ́tọ̀ yẹn ilé bàbá ọmọ yẹn òun náà wá sí ṣọ́ọ̀ṣì ó wà ní kwaya báyìí during that time báyìí ó máa kwayẹ̀tì ni ọjọ́ kan ní pásọ olùṣèyẹ wá sọ pé kí n sìn ń lọlé sísítà yẹn mo dẹ̀ fi sísítẹ̀mù sọ fún kí n má bàa sọ̀rọ̀ mọ́ sọ fún ìrètí ọ̀rọ̀ tí mo rí tí wọ́n ń sọ ìtorí ṣé mo pé pásọ̀ náà ni olùṣèyẹ ìyẹn pásọ rótìmí wọn lọ kí sísítà bọ́ kí lọ kí bírọ́dà mọ́lé bó ṣe ń kí sísítà mo dẹ̀ sọ fún ní sísítà yẹn náà ló fẹ́ yẹ sísítà yẹn ló fẹ́ but Bímpé sọ nígbà yìí pé kàn fi òun sílẹ̀ nǹkan tí Olúṣèyẹ láìkò gan ó ṣe kinní kan kinní kan tó bá ti tètè fi sílẹ̀ ńgbà yẹn wọn ò ní parí iṣẹ́ fún tó bá parí iṣẹ́ yẹn tán gbogbo bàyẹn kẹ̀dẹ̀rẹ́ wọn á méṣọ pé ó sọ gbogbo àṣírí ayé ẹ̀ síta pọ́lọ́gọ́dọ́ wọn á fi ṣẹlẹ́yà gbogbo àṣírí ayé ló máa fi give testimony gbogbo àṣírí ayé ẹ̀ báyìí ní máa ní kó fi give testimony kan balẹ̀ sọ pé ìgbà tó mọ pásọ yẹn náà nǹkan ṣèǹjì nínú ayé ẹ̀ àṣé ẹ̀ tó fi sọ testimony yẹn náà òun náà ni ò ní jẹ́ kó fẹ́ rárá iná máa rí iná máa sọ fún bàbá àbẹ́mi tó bá sọ pé à ọmọ tó sọ pé òun ṣe báyìí báyìí tọ́mọ tó sọ pé òun ṣe báyìí báyìí òun náà máa fi ríran náà fún máa fi rí fún tó bá jẹ́ kó sá nígbà yẹn àbí tí ó kàn fi tí ò pé bóyá àǹtí sísá bọ́lá yẹn bóyá torí pé òun ò àti àánòjò ti ṣe kinní wọ́n ti separate ókè wọn sí papọ̀ bóyá èmi náà bóyá you understand me ó ti rí àwọn some signs o torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó máa gbà mí là tó máa wò mí sàn ọlọ́run ní jẹ́ kí tì mí dì sí ọ̀rọ̀ tó máa gbọ́mọ mi là ọlọ́run ní jẹ́ kí tì ẹ̀ dì sí. ìgbà tí ọmọ yẹn Bímpé tó lọ sí ṣọ́ọ̀ṣì gbà yẹn kí ni ọlọ́run ò lè ṣe àwọn èèyàn tó bá ń rí ikú fúnyàn yẹn ọlọ́run á máa pa ikú rẹ́ lórí èèyàn bẹ́ẹ̀ ni <laughs> ṣé kí lorúkọ wòlíì tí ṣé kí lorúkọ ṣé ẹtìkáyà kọ́ ni tí ọlọ́run bá sọ̀rọ̀ pé kàn lọ sọ fún pé kó palẹ̀ mọ́ ilé rẹ̀ pé ó máa kú nígbà báyìí báyìí ọlọ́run túmọ̀ tó kọjú ti ọlọ́run tó wá dé ó ní tó ń sọ fún yẹn kò sọ pé òun accept ńgbà tẹnìyẹn tó lọ tán ó kọjú sí ọlọ́run ó lóun ò fẹ́ ti iṣẹ́ tó rán yẹn ó dẹ̀ gbàdúrà ọlọ́run dẹ̀ yí padà ó wá tún fi ọdún mẹ́wàá ọdún mẹ́wàá ń yẹn kẹ̀dẹ̀ ó dàbí hundred years ni is more longer than this time ọdún tí wọ́n máa ń kà ń gbà yẹn ó ju eléyìí lọ ó padà ní ọdún mẹ́wàá odidi ọdún mẹ́wàá bíi hundred years wọ́n padà fi kún ọdún fún ta lẹni tó wí nígbà tí ọlọ́run kò wí ta lẹni tó bá tún sọ ọlọ́run fúnra rẹ̀ tó jẹ́ aláàánú tó bá rí pé òun ṣe nǹkan tó bá rí pé òun tẹ̀ fẹ́ ṣe ìdájọ́ ikú fẹ̀yàn kan tó bá rí pé wà rí mọ̀ sí pé ọlọ́run òun sì ní iṣẹ́ púpọ̀ fún ẹ òun dẹ̀ ṣèlérí fún ọ máa lò mí lọ máa ti terminate mi báyìí ó máa ṣe á dẹ̀ dá sí ṣùgbọ́n ó dọ̀dọ̀ pásítọ̀ wọ́n reject ẹ̀ because oníṣẹ́ tán ti lò fún bó ṣe gbé lọ yẹn bẹ́ẹ̀ ni the same thing náà ni wọ́n ṣe ní àánú òjò fi ń tẹ̀lé mi kiri lóṣorí palaba olórí burúkú èèyàn àtàwọn pásọ olórí burúkú òsínwìn kan wọn máa ló ń bú pásọ ṣé oúnjẹ ọlọ́run ni àbóun ló dá mi ni tí èèyàn bá mọ jésù rí àárí jésù face to face but àwọn èèyàn tó ń sọ pé wọ́n mọ jésù yẹn tó bá ti rí wọn you should be relieved ó yẹ kára tù ẹ kì í ṣe para kó tún ní ẹ pa kó sọ para ní ẹ oko tó wá ara ò tiẹ̀ ní ẹ kó tó wá síbẹ̀ kó débẹ̀ kàn fara ní ẹ kára ní ẹ kókókó kàn á máa gún ẹ lábẹ́ wọn ṣe ń dì ẹ lẹ́sẹ̀ ló ń dì ẹ lọ́wọ́ kàn máa ní ọlọ́run báwo ni tó bá jẹ́ bí ọlọ́run ṣe rí nìyẹn nobody bó bá jẹ́ bí jésù bó ṣe báwọn pásítọ̀ tó wicked ṣe ń practice majority of things tó bá jẹ́ bó ṣe rí nobody will serve God àná dẹ̀ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn fi ń sọ̀rọ̀ òdì sí ọlọ́run àti sí jésù àti sí bíbélì tá à ń gbé gan these days i tell you tí ò bá jẹ́ pé àwọn ojú tí mo rí ń sìn tó bá yẹ pé ojú yẹn ni mo rí nígbà tí mo gba jésù àti experience mo rí yẹn tó ń ṣe fún mi yẹn mi ì nígbà jésù ànánú òjò àwọn tó tọ́ṣọ̀ mi kò sí ẹnìkankan nínú wọn tí ó wà nínú àwọn tó jèrè ọkàn mi fún ọlọ́run lára àwọn tó preach Jésù fún mi lọ́jọ́ yẹn lọ́hùn ọ̀rẹ́ àánú òjò kan wà ń bẹ̀ wọ́n ń pè ní Wálé Òkè no sorry Wálé Òkè kọ́ Wálé Babátúndé sorry Bàbá Òkè Bàbá Òkè tó wà ń bàdàn nínú ẹ̀yìn kọ́ pásọ Wálé Babátúndé ni London ló fi ṣe bùgbé wọ́n ní church in London he is one of those people who preach Christ to me and Pastor Iberia Baba yẹn àti àwọn ẹ eh, kí lorúkọ chọọchì yìí látàrí náà wà ẹ ti understand but under àwọn submission tá a fi ayé wa fún ó ní mò ń sọ yìí àwọn àánú òjò gbogbo wọn ìwọ̀n sí nínú àwọn tó preach Jésù fún ìparapọ̀ àwọn ènìyàn tó máa ń ṣe àánú àwọn tó wà ní ìgbèkùn ló preach Jésù gbà yẹn torí ibi gbogbo ibi tó bá lè ń gbà yẹn àánú òjò kì í fẹ́ lọ post ló máa ń wá ibi tó bá rọ̀ ni àwọn àánú òjò àwọn bàbá Babátúndé yẹn ni wọ́n pín sí prison fellowship ńgbà yẹn láti ṣe èsì pásọ yìí ó máa ń gbẹnu sókè báyìí ni kò ń wọlẹ̀ ẹ má bínú o ó máa ń gbórí sókè báyìí ni á tún ẹni kù báyìí á gbórí sókè kò fẹ́ wojú obìnrin ẹ ti understand wọ́n ga báyìí ṣe bá àmọ́ àwọn yẹn ṣé mo sọ fún wọn pé ẹnìkan nínú wọn àbí àmọ́ pásọ ṣebí mo mọ pásọ rẹ̀ mí náà tó máa jọjọ́ ń lò forí burúkú níjẹ̀bọ́dè pásọ rẹ̀ tó wà sí èsì níjẹ̀bọ́dè tó jọ̀rẹ̀ wọn. aná ń ṣe nǹkan burúkú yẹ kó ń sọ̀kò pamọ́ ẹ̀ ni bí a ṣe ń sọ̀rọ̀ títí dòní àwọn ayé èèyàn tó ti bàjẹ́ wà ń bẹ̀ o ní ṣọ́ọ̀ṣì tó dè mọ́lẹ̀ tó ti sínwín kú àtàwọn tí wọn ò tí ì ní ọkọ rí tí wọ́n dẹ̀ tì míì tó ti wọ forty tó àmì wọn ní forty tó ti wọ fifty five tó jẹ́ pé tán bá máa padà fún wọn ní ọkùnrin kan wá ní ọlọ́run kan ṣèyanu fún tán máa padà fún wọn lọ́kùnrin kan wọn ò ní bímọ àbí kọ́ lọ àdọ́tọ̀ àmì kí nǹkan kan ṣàṣe iṣẹ́ yìí ni wọ́n dẹ̀ ti service bíi pé wọ́n wà lóko ẹ̀rí tí wọ́n ti service service service service what a wicked world torí ẹ̀ ni tó bá ṣe tán sí tó bá gbé tó bá gbé nìkan wọ́n lè sọ pé ó fẹ́ bá slide tó bá ṣe kinní kan ò ṣe right ni ṣé ńgbà tí mo fẹ́ press gbà yẹn condition ni tó bá jẹ́ pé àánú òjò òjò kò jà mí lólè àbí kò dẹ̀ ṣe burúkú ṣé tó sọ pé òun fẹ́ fẹ́ mi sọ mo sọ pé ṣé mo mo disappoint ẹ ni ṣé bóun ló disappoint ṣé bóun ló bẹ̀rẹ̀ nígbà tó gbowó tán tó rò pé ò ti lẹ́lòmíì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa títà dẹ̀ tún mú fún ó dẹ̀ tún tẹ̀lé wa káàkiri kò dẹ̀ ń ṣe tẹ́pó tẹ̀lé wa láti sọ pé ó fẹ́ ṣe wá láǹfààní ó fẹ́ ṣe wá níbi ni kì í ṣe pé ó fẹ́ ṣe wá níbi ó ṣe bí náà ní ìlú South Africa báwo ní kán máa pe ọlọ́pàá mú fún mi ni láàárín ọ̀sẹ̀ kan báyìí wọ́n dẹ̀ ń pe ọlọ́pàá torí pé kò fẹ́ kí n níwèé ó fẹ́ ba gbogbo plan mi jẹ́ tó dẹ̀ ti ó mọ̀ pé tó má dẹ̀ ti tọ́lọ́pàá bá ti múyàn ní ẹ̀mẹ́ta ní South Africa wọn ò ní fún bẹ́ẹ̀lì mọ́ kí ló ní mo ṣe ó ní mo ẹnu ẹ mo ti gbọ́ intimidation àwọn tó ní kó máa mú mi gbà ẹnu wọn mo ti gbọ́ intimidation òyìnbó yẹn inú problem àwọn òyìnbó mi ti bá sọ tí mi ì gbàgbé láyé mi àtàwọn ọ̀rọ̀ kan tí mi ì gbàgbé ẹnu àwọn òṣìkàṣíkà ẹ̀ ni mo ti gbọ́ intimidation ó ní kan sọ pé mò ń intimidate wọn and intimidation kẹ̀dẹ̀rẹ́ ó lè má jẹ́ nǹkan bàbàrà níbí ní South Africa is a criminal offence ìgbà tí wọ́n disturb mi títí títí títí tí ó ní kan tán ní kan disgrace mi níjọ́ nígbà tí mo bí ọmọ mi àánú òjò ò ní tí oríire olórí burúkú olòṣì àwọn gbogbo ìkàtẹ́ ti ṣe láyé ọlọ́run ò ní dáríjì yín ọlọ́run á gbẹ̀ṣẹ̀ yín sí gbangba ọlọ́run á lo àwọn ìjọba láti kàn kì í lórí ìjọba tó bá sọ̀pọ̀tì yín orí wọn máa burú ni kì í ṣe gbogbo pásọ̀ mo sọ o irú àwọn demonic people yìí tó ń tọ́jú àwọn èèyàn wọ́n á tọ́jú èèyàn for donkey year thirty year good good year náà kò ń ṣe thirty days o. So kò ṣe thirty weeks o kò ṣe thirty three weeks o kì í ṣe forty eight weeks o kò ṣe forty years o i mean forty days o jésù gan gba àwẹ̀ fún forty day forty night forty days. wọ́n dẹ̀ sọ fún wa bíi gravity forty days lásán kò jẹun kẹ wá tọ́jú èèyàn kẹ má jórí ayé tó wù gbé for like thirty something years what a wicked soul ó yẹ kó dájọ́ ikú fún yín ni gbogbo àdúrà burúkú tẹ ti gbà lórí mi àti iṣẹ́ ọkọ tí tẹ ti ṣe lórí mi tẹ ṣe lórí ọmọ mi èyí tẹ ṣe lórí bàbá ẹ tẹ rò ikú hẹn tẹ ṣe lórí ọmọ mi ẹ bímọ Ọlọ́run àbá mi dá lórí ìdílé yín àtàwọn gbogbo èèyàn tó bá ń sọpọ́ọ̀tì yín gbogbo àwọn pásítọ̀ tó bá sọpọ́ọ̀tì yín fún iṣẹ́ burúkú tẹ ṣe fún mi àtẹ̀dẹ̀ tún ṣe fáwọn èèyàn ọlọ́run á bá wa da iṣẹ́ burúkú yẹn lórí yín àtòrí àwọn ọmọ wọn àtòrí gbogbo mínísírì yín tó bá ti jẹ́ irú ọ̀la pa tẹ́ ẹ̀tọ́ mẹ́tiwa tẹ́ ṣèkà fún wa tá a sọ pé ṣèkà fún wa kọ́lọ́run má da ibi kankan a ṣáà sọ pé kọ́lọ́run bá wa kó ibi jọ kó dà léyìn lórí a ní ibi tẹ́ ṣe fún wa kọ́lọ́run bá wa dà léyìn lórí àtàwọn tó pásọ̀ mi tó bá sọ̀pọ̀tì yín kọ́lọ́run ẹ̀yin òbí wọn kọ́lọ́run bá da ibi náà lórí àwọn ìdílé yín àti àwọn ọmọ yín àti ìpè yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí fún wa yẹn tẹ́fẹ́ kórí kó fọmọ wa kórí bẹ́ẹ̀ fún ìpè tí ẹlẹ́ni yẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ ka flourish kípè yín má flourish mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ka kú láì lógo ka má rọ́gọlò kọ́lọ́run bá wa gbọ́ ògo yín wọlé kọ́lọ́run bá wa gbogbo àṣírí yín síta what a wicked word kí ni mo ṣe fún yín wọ́n lé yín ní tòótọ́ ní school níbìkan wọ́n lẹ́ ń ṣe yánmayánmá bọ́tí ń gbà yẹn ọgbọ́n ọmọdé kí n dẹ́ ṣe mí nìkan á a ní àpásọ̀dẹ̀ máa ń pèsè gan àmọ́ pèsè lẹ́ẹ̀kan fi ẹgbẹ́ ṣù sísàlẹ̀ ẹ wá ń fọ ọlọ́run aṣọ ọlọ́run sókè ẹ̀ ẹ máa so kọ́là sọ́rùn bíi ti ewúrẹ́ bíi ti ajá kan ajá mi ló pa. àtẹ̀lẹ́yìn ẹ lóúnjẹ kó tó di pé ẹ lọ decide pé ẹ fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì mi ẹ fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì lẹ́lẹ̀ àtúní àtúní ní àtúní village a máa lọ sórí òkè lọ sórí òkè ẹlẹ́tìgbà confirmation kẹ́ tó gba confirmation yẹn ń gbogbo àyẹn tí problem wà ìmáṣoúnjẹ fún yín ẹ béèrè owó máa fún yín gbogbo di náà bá ń pamọ́ ẹ̀ máa kó fún yín mi ìdẹ̀ déédéé kó fún yẹn lè ń bèrè fún mi ìdí ẹ̀rí yín bí ẹni tí mo fẹ́ mi ò ní níran pé mo fẹ́ fẹ́ pásítọ̀ ẹ máa ní kí lọ pray yín lẹ́pẹ̀ mi túmọ̀ tí wọ́n ní kí n lọ fún kánsẹ́lì lọ́dọ̀ yín mo fẹ́ lọ sí Amẹ́ríkà ń gbà yẹn ni ọ̀rẹ́ mi kan ló tiẹ̀ ó yìí promise mi ní pálí ẹ̀ ń gbà yẹn ni wọ́n máa ń lórí olórí ni wọ́n máa lò torí ẹ̀mí ilé àwọn kan wà tí mi ò kí ń sọ̀rọ̀ mi ìlè sọ̀rọ̀ wọn burúkú ọ̀rẹ́ mi yẹn ọmọ sọ̀ ní àdè ni bàbá sọ̀ ní àdè yìí fún mi Adéníyì fún mi Adéníyì ọ̀rẹ́ ọ̀rẹ́ wa kan máa dá ó sọ pé àbúrò nǹkan fẹ́ lò ó dẹ̀ sọ pé ó ní tó bá ti tó bá ti dé sí US kó máa wo bó ṣe máa dá padà òun dẹ̀ máa ṣe mo wá lọ fún kánsẹ́lì níjọ́ yẹn yes n tó ṣẹlẹ̀ gangan ni mo sọ fún yín bí mo ó tún ní pásọ̀ kan náà tí ó jẹ́ young pásọ̀ báyìí four one nine yẹn náà wà lábùjá báyìí olórí gidigbo àìpásọ̀ adéwálé kìnnì kan ṣáà nìyẹn náà ń jẹ́ ọlọ́run dáríjì mi mi lè dá nǹkan kan bọ̀ dáríjì mi wọ́n kàn ṣe kàfún wọ́n kàn dùn mí wọ́n ti wá ní kí n lọ sí kí n lọ sọ́dọ̀ pásítọ̀ torí gbogbo àwọn mi ò lọ sọ́dọ̀ pásítọ̀ mi ò ṣe nǹkan kan mo kàn máa wá sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ni mo wá mi ò mọ bọ́n ṣe ń ṣe màá kàn wá ṣọ́ọ̀ṣì màá dẹ̀ gbàdúrà màá dẹ̀ màá dẹ̀ máa lọ ń tèmi. mo dey see you like this tó o bá ti lọ bá wọn wọ́n máa ní káwọn ọmọ wọn máa bẹ̀yàn sí ẹni pé kó wá bá wọn. wọ́n dẹ̀ ní ẹgẹ lọ fún ẹ kí dẹ̀ ní sísá kí lẹ́ ń ṣe báyìí mo fẹ́ lọ sí mo fẹ́ lọ sá mo máa mi ní pẹ́ mo ní nǹkan báyìí báyìí ni wọ́n ṣe gbogbo nǹkan tí bá ṣe báyìí gbà yẹn a máa sọ gbẹ síta just to know you to láti wọ́n bí wọ́n ṣe máa hámà yí ẹ̀ náà láti lè gbọ́n mo tó máa pa gbági mọ́ lágbárí ẹ̀ fún ẹ tó máa ṣe ṣátà ògùn ẹ̀ tó pieces. ní tí mo lọ ṣe níjẹ̀ nígbà tí wọ́n dẹ̀ sọ tí ìkan nínú wọn máa ti bẹ gbogbo àwọn amísítà àwọn ínfọ́máǹtì àti àwọn ṣé dìtẹ́tìfù wọn káàkiri kó máa lọ gbogbo èèyàn tó máa rí ní ṣọ́ọ̀ṣì wọ́n máa lọ go around there tó bá dẹ̀ rí pé o múra dáadáa o ń dress dáadáa go and get wo ibi tó ti ń ṣe wọ́n máa monitor ẹ̀ wọ́n ṣe máa rí ìkọjá gbà kí lẹ̀ ń ṣe mo ní restaurant o mò ń tó ń jẹ mo dẹ̀ ń ṣe báyìí nǹkan báyìí báyìí but mo ti nǹkan báyìí báyìí ni mo tún wá ní kí lẹ̀ tún wá fẹ́ ṣe ní future kí lẹ̀ ní plan mo kàn sọ ọ̀rọ̀ tí mo gbé lọ síbẹ̀ ọlọ́run sọ pé kẹ́ máa ti lọ sí amẹ́ríkà ń sìn bó ṣe sọ fún mi nìyẹn o ó ní kí n padà wá níjọba báyìí kí n gbé tí n bá dẹ̀ padà wá ní ọ̀túnla bó dẹ̀ ní kẹ́kẹ́ kí n wá rí mi ní táìmù yẹn lọ́sàn-án ó ti wá nǹkan tó yẹ pé ó ti wá fi sọ̀sàn tí ò ní sérò ní ṣọ́ọ̀ṣì bó ṣe débẹ̀ yẹn nísìnyí ọlọ́run sọ pé kí n má ti lọ sẹ́tù sí ọlọ́run sọ fún mi ọlọ́run ní kò sọ fún mi pé kí n má ti dá lọ sí amẹ́ríkà báyìí màá má rì èmi àtọkọ mi la máa jọ lọ sí amẹ́ríkà lámèmí àtọkọ mi la máa jọ lọ sí amẹ́ríkà so nísìnyí kí n lọ mú píchọ̀ mi tó bá fine kí n mú wá kí n lọ mú píchọ̀ mi tó bá fine kí n mú wá mo wọ gáwùn yẹn níjọ́ náà lọ mo cut and sew ni ó délẹ̀ báyìí mo gbégò sójú n bá lọ mi ṣáà mọ̀ pé one of the, my picture fine picture n bá gbé lọ fún wa àmọ́ bí tó gbé sí títí dòní. Eh, kí n lọ máa gbàdúrà kìnnìkan kìnnìkan ló bá bẹ̀rẹ̀ sí ní tìsín ní kìnnìkan ìgbádákòdò bàbá ṣàṣùn láti gbà yẹn torí pé mo kàn sọ gbogbo plan mi gbogbo plan yẹn kò sí kankan ní tí mo sọ ń gbà yẹn kò sí kankan tó wá sí ìmúṣẹ ètò náà dẹ̀ sọ gbogbo tó promise kò sí kankan kémi kan lè máa ṣiṣẹ́ owó tí máa ní ẹ tó bá fẹ́ lọ sí Amẹ́ríkà náà ń gbà yẹn bóyá ticket should be around thirty eight thousand yes ticket tó fi wọn lọ sí Amẹ́ríkà tó máa fi ra tíkẹ́ẹ̀tì wo America ticket like yeah ṣé tó bẹ́ẹ̀ gan mo ṣá mọ̀ pé something like go ṣá àti owó gbogbo preparation àti nǹkan kan ṣá when you have fifty thousand odidi ń gbà yẹn yìí o àgbẹ̀dù àwọn owó yẹn tí wọ́n lọ sá nítorí tó wọ́n fẹ́ lọ mo wọ àìkíní tí àìjẹ́ àtọ̀ fún mi yẹn ṣe mọ̀ pé tó máa ná fẹ́ fún yín nìkan mo wọ́n tẹ̀ tí ìfilé mi lọ́gàn mo ti lọ ń bẹ mo ti sọ pé ẹjọ́ ṣé bọ́n ṣe iná fẹ́ fún mi àyà mi já pé ṣé kò lè ní problem kankan mo fẹ́ lọ sí Amẹ́ríkà kankan bẹ́ẹ̀ bó ti tán bó ṣe ní lọ mú passport mi wá nìyí bó ṣe wá di pé òkè mi náà eléyìí tó oúnjẹ ó dẹ̀ mọ oúnjẹ sí dáadáa ìwọ mo máa gbóúnjẹ wá àwọn á máa jẹ oúnjẹ yìí bó tún wá tó stage kan. ẹ sísá bọ́lá ẹ máa ń raṣọ sísá bọ́lá ẹ máa ń náwó ẹ máa ń nàkúnà ẹ máa kówó fún pọnda kẹ́hìndé kó máa fèvẹ̀ fún owó tí ìtòrò kó àwọn ọmọ sọ́dọ̀ rẹpẹtẹ àwọn ìyẹn náà bíi kankawa àti deborah ni wọn israel gideon táyé ṣé táyé nàbí kẹ́hìndé kẹ́hìndé àti dayọ̀ wọ́n ṣá pọ̀ bí olórí burúkú mẹ́yìn wọ́n pọ̀ bí ó sì ń kó wọn sílé àwọn bọ́ìsì àwọn serious enemy wọ́n dẹ̀ máa jẹun kò sẹ́ni tó ṣiṣẹ́ nu wọn so they got to eat so òtún ló máa ṣẹ̀wọ̀n rárí hmm, àwọn àsìyẹn ló máa mú nǹkan táwọn rárí wọn jẹ wá. ó ti wá rí mi tó fi dá mi dúró tó fi kí mi mọ́lẹ̀ pé ilé àmà sóúnjẹ fún wa ṣòṣò lélẹ̀ ọ̀dẹ ni ìyá ọ̀dẹ sínú ṣọ́ọ̀ṣì àwọn ọmọ tí ìyá wọn tí wọn mọ nǹkan kan yìí tí òun náà fara ẹ̀ mọ kankan kò mọ dánú ṣọ́ọ̀ṣì they take advantage of somebody tí wọ́n wá ń sọ̀rọ̀ máa sọ pé kinní kan ó ní àwọn ṣọ́ọ̀ṣì kan tí ò tí ní tí ò tí gbòòrò ní thirty one years ago ah, ah. ṣé ṣé na small thing <laughs> nineteen ninety two ṣé na small thing to ninety one to ninety ṣé ninety three ni mo mọ bàbá Olúkọ̀yà àbí ninety four ìyẹn bí thirty years you understand tí àánú òjò mọ nineteen ninety two mo ti mọ nineteen ninety two thirty two years ago táwa bá ń sọ̀rọ̀ àwọn kan tí ò tí ì gba ìpè àwọn kan tó kàn máa sọ pé wọ́n kọjú orí ìrùbí gáràárà tó má tiẹ̀ ti gbà pé gan irú délé yẹn náà ńgbà tó yá ṣe bó sọ̀rọ̀ ẹ̀ di godfather fún bàbá ọmọ mi àrífín iléyàgbé ẹni tó bá dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ di bàbá àṣàlẹ̀ àbí bàbá fún ẹni tó bá fẹ́ ṣé kò ní fẹ́ máa godfather yẹn náà ni lẹ́ni tó máa tẹ̀lé mi lọ nínú mọ́tò nínú bọ́ọ̀sì tí ń bá ń píríṣì tó máa tún gbowó mi tó máa tún spiritually àwa la help wọn gbàtà wọn kàn lọ di ọkọ tí kìtàn náà bìlì pé wọn dọ̀gá wa ṣé èṣù máa ń ṣọ̀gá Ọlọ́run ni ṣé èṣù ṣọ̀gá Ọlọ́run ni. wọn máa ní ààrẹ ah, kékeré kan ó tẹ ẹyin gan lẹka àbùkù lórí Facebook yìí mi ò <laughs> <laughs> lórí Facebook yìí ẹ bá ẹ má lọ sí àkáǹtì ẹ̀yin ẹ sódà á lè ẹ bóyá á lè kúrò lórí social media àbá ti kúrò ní we come to stay ọjọ́ tó bá kàn wù mí ó ti yé bẹ́ẹ̀ o lè pèsè fún mi but nǹkan tó kàn ṣẹlẹ̀ náà nìyẹn be careful about secret enemy the secret enemy when they strike you tán bá mú ẹ balẹ̀ tán bá mú ẹ secret enemy wọ́n burú gan o wọ́n máa tẹ̀lé e lẹ́yìn òdẹ̀ nímọ̀ pé wọ́n tẹ̀lé e. wicked so irú fídíò yìí sí ó yẹ kí n gé e sí wẹ́wẹ́wẹ́ ni normally èmi ò mọ bí wọ́n ṣe ń ṣe fídíò tí máa jókòó máa wá máa record I will learn it now if not màá gé bíbá ẹ̀ màá gé sí kéékèèké yeah I will learn it màá wo bọ́n ṣe máa ń record nsìn màá tẹ̀lé wá gadgets I will look for new gadgets now to do my video i'll be recording it and then i'll be mo lè máa edit ẹ láti kọ́kọ́ lè máa post it. so mo lè má máa wá síta déédéé kó tí ẹ ṣe nǹkan kan torí àti máa ta ẹ it's even good ọdún òde ìwọ̀n bá wá ta déédéé ńgbà míì tí àwọn video to máa edit yẹn ó máa ń perfection wọn kì í rí ẹ̀rọ dáadáa níbẹ̀ tí ìwádìí kọ́kọ́ tún wò kó di pé o tun ṣe kinní but bàtà àpúrọ́ tí ò dẹ̀ ń ṣe pé bóyá ń ṣe content no àwọn eléyìí ṣe lọ real life story là ń sọ ta dẹ̀ ń call out àwọn èèyàn real life story wickedness of people lẹ́yìn tẹ́ ṣe ìkà yẹn for long, long donkey years bẹ́yẹn tẹ́ tún wá gbọ́ pọ́lọ́run tún ti ń gbọ́ tèmi ẹ wá tún fi system penetrate sínú ayé mi padà náà dàpọ̀ yẹ ẹ sọ fún mi pé ẹ fẹ́ fẹ́ mi àbí nǹkan kan o bọ̀kẹ́ wa máa ṣe ẹ pẹ̀lẹ́ mà ẹ jẹ́ mi bá ọkọ yín sọ̀rọ̀ ẹ kí ọmọ yín o ẹ yá wa lówó kẹ máa kẹ máa ní ìtìjú débi pé ẹ máa máa bèrè lọ́wọ́ ẹni tí ẹ ti fẹ́ rí kẹ bèrè lọ́wọ́ àwọn ọkọ tó bá fẹ́ àtàwọn gbogbo wọn yẹn kẹ máa lọ gbowó káàkiri láì ní ìtìjú aláì ní ìtìjú ọmọ tó ń kú níjọ súná ibi tí èmi ní ìtìjú dé àwọn kan wà lórí social media tó yẹ pé tí n bá romance wọn tí mo ẹlòmíì quickly no ma submit under some people influence just for their crowd for them not to lose any crowd anybody do you see me do actually bow for any mess, any nonsense? Do you see me actually sharing me bí ẹni tí ó jẹ́ pé mo give a fuck to any bullshit? Because I know I'm on my rights and I don't want to. Mi ìfẹ́ tó torí nǹkan tí màá jẹ́ kí n bá nǹkan tí màá jẹ́ jẹ́ láyé. Mi ò dẹ̀ fẹ́ tó torí ẹdẹ kí n bẹ̀dẹ̀ mi iṣẹ́. Mi ìdẹ̀fẹ́ tó torí pé mo fẹ́ jẹ màálù mo fẹ́ kí wọ́n máa pe màálù mo fẹ́ jẹran nọ́mọ̀ mo kí wọ́n máa pe màálù ń bọ̀ dá mi ánímà ni màálù náà èmi èèyàn ni mí ibi wedding ni mo kàn fi sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí I just look at the wedding mi ò tí ì rí ibi tí wọ́n ti ń ṣe mass wedding rí the same àánú òjò yìí náà ni màmá ẹ̀ give testimony gbà yín pé bàbá ẹ̀ bàbá àánú òjò sọ pé kán ṣe mass wedding àmì mass burial fún bàbá tó bí ìyá ẹ̀ ìyá àánú òjò ló ra fúnra wọn ni màmá yẹn fẹnu ara wọn sọ fún mi wípé bàbá tó bí òjò tó bí Michael Michael lórúkọ àánú òjò Michael àánú olùwàpọ̀ what a wonderful name in fact ibi tí mo láìkí orúkọ yẹn dé ọmọ mi tó ọmọ olúwa yìí ọmọ mi yìí ó ń jẹ́ àánú olúwa pọ̀ lára orúkọ tí bàbá rẹ̀ fún ni olúwa ṣe fún mi àánú olúwa pọ̀ àti orúkọ wo ni he gave ó fún lórúkọ mẹ́ta bàbá bàbá orúkọ tí sarah ń jẹ yìí sarah yìí adébùkọ́lá bàbá bàbá ẹ̀ ló fún orúkọ tiẹ̀ gangan àfi sínú passport àfi sínú certificate àwọn ẹ̀mí birth certificate ẹ̀ because we use that to honour the grandpa. ọmọ mi yìí obìnrin ó ń jẹ́ àná olùwàpọ̀ ọjọ́ kan dànù ojú òní kan wá gbé mi ó ní ó ní káwọn mẹ́mbà CAC church kan máa fi ọlọ́pàá gbé mi mí ì ṣe nǹkan kan fún wọn ní tó dùn mí jù ní ọjọ́ yẹn ni pé ọmọ mi wá ń kígbe olóhùn olè fi mí sílẹ̀ wọ́n dẹ̀ gbé mi àtọmọ mi sínú Black Maria ní South Africa àná òjò torí pé ìwọ ò bímọ ó wá ṣèkà fún mi ó ṣèkà fún ọmọ mi Ọlọ́run ni kì ọlọ́run àbá mi san ẹ̀san gbogbo tẹ́ ti ṣe fún mi láyé pátápátá àti gbogbo pásọ̀ ìbú àtẹ̀yìn tẹ́ ẹ̀jà mi lólè ọlọ́run àbá mi san ẹ̀san fún gbogbo yín pátá porogodo gbogbo yín tẹ́ ṣèkà fún mi tẹ́ máa tún ṣèkà tán tẹ́ máa jókòó sórí ẹ pé ẹ má súnmọ́ o ègún kan wà lórí àwọn tẹ́ni kó má súnmọ́ mọ́ mi lánàá tó súnmọ́ yín wọ́n kú dànù ni torí ẹ̀yin máa ń dọ́gbọ́n pa àwọn èèyàn ẹ máa ṣe bí ọ̀rẹ́ sí àwọn èèyàn ẹ dẹ̀ máa ṣèkà fún wọn ẹni tí ẹni kan má súnmọ́ torí ẹ ti mọ̀ pé àwọn tẹ bá dè yẹn ọlọ́run máa tú ọmọ ọlọ́run tòótọ́ là wà bó ti ẹ̀ pé ẹni kan máa lé wa kúrò ní gbogbo ibi tá a bá lọ ṣùgbọ́n èyí kọ́ lẹ dá yé àtọ̀run wicked so. àgbàyà àgbàyàwó àgbàyàwó àgbàyàwó how much is money now you know say God no be your mate abá ìmọ̀ ni gbọ́ yahoo wọ́n máa sọ ó sọpọ́ọ̀tì àwọn tó wà dìmọ́nìkì <laughs> dìmọ́nìkì kọ́ ni dìmọ́nìkì ni ẹ̀yin rò mọ́nìk ẹ̀dìmọ́nìk ẹni ẹni báwo mo ṣe lè pè é ní mọ́nìk dímọ̀ tiyín first class ló gbà wọ́n to star sí lápá dímò tó ń bá yín ṣiṣẹ́ ó gba ráǹkì ju custom tó over confused tó ń ṣe yamayama ex boko haram tó fi ṣe custom yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wicked so ọlọ́run rí ẹ ó wò ẹ o ó wò ẹ bí ó ṣe ń ṣe bí ó wò ẹ bí ó ṣe ń ṣe ìkà apanimáyọ̀dà ò bá bá rí ọ. tó bá ti mú ẹ báyìí tó bá ti ṣe tó ti ṣe kà fún ẹ wọn ò ní fẹ́ kẹ́ni tí ń bọ́ sí fún ẹ mọ́ láyé wọ́n máa ní ogun ilé kan ló ń ba ẹ fa wèrè ogun òṣìwò tẹ́ ẹ̀ bá pè níbi ìkẹ́kọ̀ọ́ nẹ́tìkẹ́ máa sọ̀sọ́kùsọ ogun wo ni ogun wo ogun wo ni ogun olè lè wọ plane wá bá mi ní Canada ogun wo ni o lè ogun ogun tí òrówó jẹun wo ni ṣé ogun ló fún mi lówó tí mo fi wá Canada ni but despite that torí pé téèyàn bá ní kò ń dijú kéèyàn burúkú kọjá èèyàn rere náà máa kọjá mọ́ wọn when i look at things táwọn èèyàn ṣe mi ní support christian mo lè wù mí kí n máa borí kí ni mo di muslim kò sí ìyá láyé ẹni tó lè bí mi ó dẹ̀ lè wù mí kí n sọ mi ò but mo ní conviction and personal relationship ni mo ní pẹ̀lú Jésù kì í ṣe personal relationship ni mo ní pẹ̀lú Ọlọ́run mi eos tó bá jẹ́ ojú àwọn èèyàn tí mo wò ah, mo ti sá kìtìkìtìkìtìkìtì oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ṣé mo nǹkan tó fi dùn èmi torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣèkà fún bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ sọ̀rọ̀ bọ̀ wọ́n mẹ́nu kúrò bẹ́ẹ̀ bọ́dún kan tó ṣẹlẹ̀ ní pé tèmi yẹn tèmi yẹn from one hand to the other from one place to the other tèmi yẹn marathon tó bá gbọ́ pé ẹjọ́ ló gbé wá ìyà ló pàdé wàhálà yìí pọ̀ jù ìyà yìí kéré ó gbaná ìyà yìí kéré lọ́wọ́ ní jẹ́ kí ìyà jẹ mí mọ́ ó tún wá ní gods mo dé Canada sísá Bọ́lá lẹ́yìn tó ti pe lọ́ọ̀yà mi lọ́ọ̀yà tí mo fi lé sí níka ìṣáàjì tí mo ti fi lé yẹn pé ẹ̀yin ni kí ẹ máa gbowó lé o kẹ́ máa yọ títí o kẹ́ ṣáà máa jẹ́ kó mẹ́sọ̀ pé wọ́n tún lè ṣe kankan ó ti ní kí fún un nọ́mbà lọ́ọ̀yà òun fẹ́ lọ́ọ́ bá pé òun fẹ́ rẹ́ǹtì ilé òun mẹ́nìkan tó fẹ́ rẹ́ǹtì ilé lọ́ọ̀yà yẹn já fún mi gbà yẹn mú ní à lọ́ọ̀yà ẹ mà ti ń ṣe bákan bákan wọn nígbà tí àánú òjò tó ti wá pè yín tó ti ṣe yẹn mo ní mẹ́ẹ̀má yẹn mo lọ́rọ̀ owó ló díjà wa o olówó ti díjà yín rí mi ìwà béèrè fọ́dà pé ṣé ó ti wá bá yín ó ti sàn kankan á ti lọ báyìí á ti ní kó máa misbehave sí mi a máa bẹ àwọn ogun tó bá jù ẹ lọ á ní kan wá kọjú ìjà tí wọn ọ̀tọ̀ Ọlọ́run èmi kọ́ lẹ ń bá jà Ọlọ́run ni tó bá jẹ́ èmi lẹ ń bá jà láti ṣẹṣẹ ti nínà mi pa Ọlọ́run lẹ ń gbá lẹ́sẹ̀ gbogbo torí ẹni gbogbo yín ẹ ti yín wà yín jọ spiritually tọ́lọ́run bá fi wọ̀nyí ẹ máa ti mọ̀ pé ti ṣe ṣe tẹ́ ti ṣe ṣe nígbà tọ́lọ́run máa tún ṣe fún yín fún yín muslim muslim because you have done evil to me tó bá wù mí gan sìn mo lè lọ fẹ́ muslim very wicked people. kọ́pọ̀ nínú owó tó bá gbó lọ́wọ́ ẹ̀ bá wọn ò lè fún ẹ lára ẹ̀ mọ́ ó ti di ọ̀lẹ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ kò ní jáde mọ́ obìnrin tó bá wọlé ìwà àfi kó bímọ owó tó bá ti wọnú àpò wọn báyìí abẹ́ni tó bá ti wọ bẹ̀yẹn bá àbí kó ń ṣe mọ́ṣẹ́ hmm. àwọn kan á tún dìde àwọn ìyá tó sọ̀pọ̀ tì yín lọ́jọ́ kìnìún àná wọ́n ti ché ìdarí wọn everybody ti dúdú wọ́n ti fẹ́ gbẹ tán mm-hmm. wọ́n ti gbẹ igú bí gúgúrú mọ̀mísí mm. mi mo rántí mà yẹn tí tí ebi tí ebi wà ebi gidi ọlọ́run níjà rogo ebi mọ́ láyé <laughs> mm-hmm. ẹni ẹ máa yọ báyìí ni gbogbo ọ̀rá ara kò ní mo lọ́ọ́ ra fẹ́ sí ebi nǹkan yẹn tó bá jẹun lọ́ọ́ ra máa wà lára ẹ̀ èèyàn mu gàrí sanra ni ó jẹ́ kó mu gàrí láàárọ̀ kó mu lọ́sàn-án kó mu lálẹ́ àbí gàrí tó bá fẹ́ ran mu mo yẹ ran ẹ lè tòró sí ẹ lẹ́nu. wẹ́ẹ̀dì mi ń gbà yẹn wọ́n frustrate ẹ̀ gbogbo àwọn abirùn oríṣiríṣi ni mo bá ṣe wẹ́ẹ̀dì jẹ́ mass production mass wedding ni wọ́n ṣe fún mi ó ṣe yé mi ni pé màmá náà sọ pé gbà tí bàbá òun kúngbà tó ń lọ sí Jerúsálẹ́mù ẹni tó bí odidi ọmọ márùn fún obìnrin méjì ọkùnrin mẹ́ta tó ga gírígàn fìgbọn ó wá lọ pe tákàsù kó wá lọ gbókù bàbá náà lé kí ló fún yín láì dé àgbé bàbá yẹn gan kú tí ń ṣe pé wọ́n pa láti fi ṣètùtù kí ìyá tó dé torí kí ló tó jẹ́ pé ìgbà tí ìyá lọ Jerúsálẹ́mù ni bàbá wọn kú ṣébi ló pa bàbá ni ìgbà yẹn kò dẹ̀ tí ì sí fóònù láìláì wà fún wọn bọ̀ tí wọ́n ní bóyá wọ́n lọ bẹ̀ wọ́n ní kán lọ fílìtì àbí kán lọ ṣe nǹkan kan fún ó wá kú sínú ilé kí ló dé tẹ́ pé bàbá kú sínú ilé tán sí pé bàbá ti wú gelete tán wá ní bàbá má ti kú o tán lọ pè wọ́n wá àmì ò wọ́n ní wọ́n ṣà lọ pè wọ́n pé bàbá ti kú wọ́n ṣe lóun ń bọ̀ báyìí bàbá bá lọ gbé ló bá lọ gbé táǹkà sùn pé kán wá gbé òkú bàbá ìyàwó bàbá bàbá tó bí ìyàwó òun tó bí ọmọ márùn-ún fún ìran kíran ìran burúkú ìran ẹ̀fọn ẹ̀fọn àlàyé ló ti wà ókè mi tiẹ̀ ní dá sọ̀rọ̀ anybody tó bá ti wá láti èkìtì báyìí ẹ ti rògò mo máa ń sọ pé èkìtì and ondo state are the same wọ́n bá ti pín wa àwọn àti ọ̀tọ̀ọ̀tọ̀ máa lárin wa. ẹni tó bá dáa fún lẹ́kìtì tí òṣèré burúkú mà ní màá ní mo lè máa sọ̀rọ̀ yìí ní tẹ́kìtì tẹ̀ ti ṣe fún mi èkìtì kan náà ló gbéra ẹ̀ lọ́njọ́ ẹ̀ lọ́run tó lóun lọ́ọ́ fẹ́ fi àwọn ṣòwò oríṣiríṣi lójú mi ti rí ọlọ́run o èló ni ó ka o ọlọ́run èló ni ó ka o bàbá ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ ṣùgbọ́n ń gbà mí a máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mo dúpẹ́ tèmi o torí tó bá jẹ́ bí ọ̀tá ṣe rò sẹ́mi ni <laughs> búburú gidi ni kì í ṣe ordinary búburú chronic búburú búburú tó tìkì ju bí a ti rò lọ búburú tó ga búburú tó sanra búburú tó dark búburú tó wúwo òun lọ tààrò ṣùgbọ́n ọlọ́run mi sọ di light ó sọ di ire ó sọ kò jó lágbára tó lóun ló gbé bó jẹ́ èmi ni bó jókòó mi ta lè mi búburú lẹ́rù sí mi ọlọ́run mi ti sọ di rere mo tún dé Canada àwọn máa máa petition ni she take to she stood àwọn tẹ́ni mo rúdù sí yẹn wo mi ò tó mi lọ́jọ́ orí wọn ò experience ni wọn ò ṣiṣẹ́ àwọn ló gbówó mi dání àwọn ló gbére mi dání àwọn ló gbé nǹkan mi dání ẹ tún máa ní mo rúdù sí wọn. ẹ̀yà jẹ́wọ́ kẹ́ má bàa kú péwu torí ọlọ́run máa pa yín nípa púpa ìpa ẹ̀sìn bó ṣe pa Fìlísítínì tó pa Gòláyàtì máa lẹ̀ mọ́ mi torí kó máa rò pé kò séèyàn lẹ́yìn mi <laughs> bàbá láì ní bàbá ń bẹ ń bí o olùgbèjà ọmọ orúkọ gbogbo àti ìgbà láì lẹ́nì kankan ọ̀pá abidà sọ ibi tó ti máa ń gbà mí ti pẹ́ kò síbi tí ò ti tó ti mọ̀ pé mi lẹ́nìbọ̀dì yàtọ̀ sóhun rí ní ìgbójúlé kankan yàtọ̀ sọ́lọ́hun ẹni tí ò bá dẹ̀ ti léèyàn yẹn lẹ́yìn máa ń fẹ́ bá ìjà tẹ́tí gbàgbé pé ọlọ́run dẹ̀ lẹ pé ń sìn can you be serving God and then be waging war against people even when people have people you cut them away from them to be isolated so that you can be you can have power over them ritualists alájàlẹ̀ pastor pastor kẹwù kẹwù kẹwù kẹwù kẹwù kẹwù kẹwù kẹwù. Mm. good morning tẹ́ bá ti dé nàìjíríà ẹ lè gbójú jáde wọn ṣe bí yín eré kẹ́ máa ṣó fèsì yín lọ́dọ̀ mi ó kó bára lé ó bára òkú kò sí bá sọ tó embrace wọn tó dáyàdáyà àwọn tó jẹ pé kán tó wí kán tó bà tó bá ti bá sọkàn báyìí ó máa dẹ̀ embrace ẹ̀ ní àyà ìnẹ̀ dàyàdé kó bá kí tiẹ̀ bàjẹ́ dàyàdé kó useless dànù dàyàdé kó kàn má <laughs> kó sọ̀rọ̀ kó di ọ̀sí ọ̀sẹ̀ limit dàyàdé kó gùn ẹ̀ kú dànù ìka ènìyàn ìka bìlìkì masquerade náà ṣe fún mi ní MFM o kì í má purọ́ hmm. bàbá Olúkọ̀yà máa rántí wẹdí ẹni lè sọ bóyá wọn yìí ṣe masquerade yẹn but masquerade náà ṣe fún wa lọ́la sùnbọ̀ wọn ò tí ì ra prayer city ọ̀nà Ìbàdàn yẹn ń gbà yẹn ọlásùnbọ̀ làwà ní headquarter ibẹ̀ headquarter ọlásùnbọ̀ lọ headquarter ṣì wà ń gbà yẹn masquerade la ṣe o best lady few days to the few days to the wedding ó disappoint ó gbaṣọ lọ́wọ́ mi báyìí bí n pé gbaṣọ kó má gbaṣọ lọ́wọ́ mi mọ́ aṣọ wedding ó ní ẹni tó máa rántí tòun kémi kan sọ àgbé bridal bridal magazine tí Tolú gbé fún mi bá gbé fún fún ó lòun mọ òun télọ̀ tó máa ràn ó kọ́kọ́ ṣáta ẹ̀ṣọ́ yẹn ní kọ̀mọ́dà bó tí ó sọ pé irú aṣọ tá a fẹ́ lò tá a máa fi ránṣọ eh, ohun ìbá má ti irú màtíríà eléyìí nìkan òun ní òkè ìwúlá tún máa ń ṣe nígbà tó tó máa gbà kò fowó ra o kì í ṣe gbósọ̀ bọ́ọ̀tì mi o èmi mo tún rà á eh, tẹ́lọ̀ tí ló máa rán ó kú few days to the wedding ló bá disappoint me torí àwọn àánú òjò sọ pé kó disappoint àwọn tó ń fèèyàn ṣe ètùtù ìbàjẹ́ gbogbo ẹ̀ náà ṣe ṣe ṣiṣẹ́ ẹ̀ tí ì ti ibẹ̀ ń hèrò ẹ mm, tí ì dìbẹ̀ yìí o ẹ dẹ̀ tí ì di kí lorúkọ yìí tó wà ń kórí àtẹ máa ń gbé kiri ń gbà yìí kódà ẹ dì í di amẹ́ríkà yẹ ẹ dì kí lẹ́tì ẹ dì gan tá a bá kúkú pariwo orúkọ yín báyìí náà ẹ rí pé àwọn èèyàn gan kọ̀ wọ́n gbé yín sókè tó bá jọ̀rọ̀ bàbá adébóyè ni wọ́n sọ ń sìn wọ́n á ti gbé kíákíá ṣé wọ́n gbé yín ni wọ́n kàn wípé yín gan ṣé olófò ni ẹ̀yin odidi nọmba tírì mà ní yín di OCAC of Nigeria tẹ́lẹ̀ you are number three number kílẹ̀ mú sìn abatẹnijẹ́ ńgbà tẹ́ bá ti kóná gi mọ́ ayé ẹnìkan gi yẹn bá ń jó ẹ̀yìn náà máa jó rẹ̀ yẹn ni. ìkà ìkà abatọmọlọmọ jẹ́. ẹ dáyàn ẹ dẹ máa ma ṣe bí ìgbẹ́yìn lọ lọ́hùn wọ́n máa kàn dẹ́mi nǹkan tó yẹ pé àwọn tẹ́ ẹ sọ pé dáa jù yẹn ẹ dáa tó bàtà wọn àwọn àwọn ẹlòmíì tó jẹ́ pé mi ò sọ pé politician dá o ṣùgbọ́n eh, irú àwọn tẹ́ sọ pé wọ́n ti jẹ́ kínní yẹn I tell you irú ẹni tẹ́ sọ pé jẹ́ nǹkan kan tẹ́ sọ pé eh, àwọn muslim muslim yìí wọ́n build èèyàn èèyàn mélòó lẹ build ẹ̀yin tẹ́ lè gbèjà ní bòdì ẹ̀yin apanilẹ́kúnjayé ẹ̀yin tẹ́ pé tẹ́ bá pààyàn tán ẹ máa purọ́ mẹ́lòmíì wọ́n lẹ́ẹ̀ dáa a máa rí by the example àwọn tó gòkè lára ní kẹsàn. any pleasant night ọ̀rọ̀ yẹn ti gùn bye bye for now good night you. Mm. ẹ ṣe ọ̀rọ̀ tó sọ ẹ má sọ pé ẹ̀yin tó bá jẹ́ pásítọ̀ yín ni wọ́n jẹ́ tó bá ń dùn yín tó wọ́n bá ti ṣèkà fún yẹn lè lọ́pọ̀ kún sóo ẹ̀yin tó bá jẹ́ pásítọ̀ ìrántí bá dẹ̀ ń support pé irọ́ ni wọ́n pa mọ́ ẹ lè lọ́wọ́ transformer o me talking from experience ẹni tó bá dẹ̀ ti nà lára ń ta kó ti kówó ti pa wá pọ̀ kó ti jẹ́ ìjẹyàn lówó kó ti dìjà kóríṣiríṣi ti ṣẹlẹ̀ kó tún ní god kó tún wá sọ̀rọ̀ pé kí bàbá ọmọ mi yẹ lówó kó tún ṣe kó dẹ̀ ó dẹ̀ ń bá wa jà sí kí tó dẹ̀ wọ́dẹ̀ lógun tó ń jà wá ó láwọn cac kan báyìí tán ní kí n lójú mi bá mo máa sunkún o gbogbo ẹkún tẹ omi tẹ gbà lójú mi ẹ̀yin náà máa sunkún wọ sàárè ni tẹ bá tún dọ̀run nígbà tẹ bá kú ẹ máa tún máa sunkún ni níwájú Elédùmarè báyìí máa sunkún kú ni ẹkún yìí ni ẹ máa sunkún kú ni láyé bàjẹ́ anywhere ibi tẹ bá ti ráwọn babaláta ẹ ráwọn ìkà ìbẹ̀rẹ̀ máa bá wọn bẹ̀ náà ni a máa wọ àwọn tó máa bá wọn bá wọn èèyàn jà kiri bí òṣèlú gbogbo yóò darapọ̀ mọ́ àwọn vice president yẹn gbogbo CAC àti gbogbo APC lè máa dàrú gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ lónìí ó lè máa ṣẹlẹ̀ tẹbi when you look at it secretly they are behind all this thing wọ́n máa ṣe tán wọ́n máa ní àdúrà tí Auto Bola gbà ní tó bá jẹ́ àdúrà mi náà ló gbà ẹ ẹ̀yin náà ò ṣe gbàdúrà kádúrà yẹn tí wọ́n bá gbàdúrà òdì lóyún kó má gbà ẹ rí pé ẹ try tẹ gbìyànjú sí nítorí pé àdúrà olódodo ni bíbélì sọ pé ó máa ń agbára gbogbo ìgbìyànjú yẹn rí pé Ọlọ́run bá mi tọ̀nù ẹ̀ dáhùn ó dẹ̀ máa tọ̀nù ẹ̀ dáhùn ni